إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبعد الله أبتي o fi ìfẹ́ rẹ̀ àti ìyọ́nú rẹ̀ tí ó fi kó sínú ọ̀kan nínú àwọn ilé rẹ̀ àtòrí kankan wà lórí ìjókòó ìgbà ṣe láti mú ọlọ́run ọba ṣe òun náà ni ìjọsìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti da ìjọsìn ẹrú láti dànù òun náà ló ní kápá láti tẹ́wọ́ gba ìjọsìn ẹrú abẹ́lọ́run kọ́lọ́mọ́ṣà tẹ́wọ́ gba ìjọsìn oníkálukú wa ọ̀làlá ìlàhà illallah kí a tó tẹ̀síwájú mo kí àwọn ìmáàmù wa àwọn ṣéèkù wa àwọn àfáà wa kí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó fi wọ́n ṣe adarí ilé ọlọ́run ọba yìí ó sì fi wọ́n ṣe ìkan ní àwùjọ wa láti máa tan ìmọ́lẹ̀ ẹ̀sìn sọ́kàn oníkálùkù àwọn náà ni Sheikh Musbahuddin kọlọ́ba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí yàrá mọ̀ pé mara ó ti pẹ́ púpọ̀ ṣùgbọ́n nínú ìtọ́ka orí àti àmì àlùbáríkà lára èèyàn òun náà ni kó dájú pé àwọn kíyàn tó mọ̀ tipẹ́tipẹ́ gbogbogbàkígbà tá a bá ń ríra wa tá a bá ń gbúrò ara wa tá a bá tún gbúrò ara wa lórí súnnà lórí istiqama eléyìí àmì dáadáa ni ànábì sallallahu alaihi wa sallam nígbà tó ń sọ fún wa nípa àwọn ẹ̀ṣà ènìyàn kan tí wọ́n mọ̀ bẹ ní abẹ́ ìdòjì àràṣẹ ọlọ́run ọba lálùkìyàmà bó ṣe lè fi oòrùn tó mú tó oòrùn nípa wọn àwọn mọ̀ bẹ ní abẹ́ ìdòjì àràṣẹ ọlọ́run anájú wa dárúkọ nínú wọn ní oníwàrọ̀jìlẹ́ẹ̀lì onáàni àwọn arákùnrin méjì àbí ọ̀ṣẹ́ abẹ́ẹ̀ni àwọn ọ̀dọ́ méjì náṣẹ́ á aláàríbádàtì lọ́ọ̀ orí ẹ̀sìn ọlọ́wọ́ ọba òun náà ni wọ́n dìde látara rẹ̀ wọ̀tẹ̀fọ́rọ̀kọ àlejò ìpínyà wọn náà nìyí lórí ẹ̀sìn náà ni àdúgbò fọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́mọṣà ṣe àlékún dáadáa fún wa ó fi gbogbo àwọn mọ̀ṣáyẹ̀sì náà pátápátá àti àwọn àsáfíìsà àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́kùnrin àti lóbìnrin àtàwọn òbí mo kí àwọn ọmọ náà wa ó fi irú àwọn orí báyìí ó fi kẹwàá àwọn àdúgbò míì wọ́n ń re. rẹ̀ ọlọ́run ọ̀bọ̀ tí ì dá wọn fún àwa nìyí tó lékọ́ àlùbáríkà wa àbẹ́lọ́run balẹ̀ kan sí oore tí yàrá rí ibi tí bọ́rọ̀ ọlọ́run nílé ọlọ́run kọ́lọ́n kó máa dùn wá nípa kan nínú rẹ̀ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àwọn mọ̀lẹ́kà aláàánú ọlọ́run tó máa ń ra ìmọ̀rántí ọlọ́run kọ́lọ́ mọ́rántí ẹ̀dá nígbà gbogbo àwọn orí wọn yìí kọ́lọ́ kó mọ́fẹ́ wọn ní kálukú wa ọlọ́lá haúlá wà láàkó wáta ilá jọba mo tún bá wa yọ̀ lẹ́ẹ̀kan sí kí ló fà òun náà ní lórí àkọ́lé tí àwọn ọ̀sáàzù wa tí wọ́n mú ẹ̀rì yìí nínú ọ̀rọ̀ wọn wọ́n lọ́nà à ń ná dúkìá à ń gba dúkìá a rí pé lára àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó wọ́n láwùjọ wa lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí lọ́pọ̀lọpọ̀ àwọn níjọ níjọ ọ̀rọ̀ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe mójútó dúkìá nǹkan tó kéré ó wọ́n gan ìtẹ́mọ̀ gbọ́ ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ààwẹ̀ Ramadan Ramadan súnmọ́ wa láìpẹ́ àwọnú Ramadan kọ́nà kò ṣe rọ́ọ̀nù fún wa tọ́ àtúmọ̀ gbọ́ ọ̀rọ̀ àwẹ̀ eléyìí ti di pìrọ́díkà ó ti di tó ń wáyé ní àwọn àsìkò ti tiẹ̀ àwọn ẹ̀kọ́ tó dáa náà ni wọn mùsùlùmí tó káàtà sí wọn ṣùgbọ́n láì sí ìrèjì nínú tí mùsùlùmí tó káàtà sí ká gbọ́dọ̀ kà kún bá pa ọ̀rọ̀ gbàgbọ́ kún bá a ti ka ọ̀rọ̀ ìrun ìrun kún a tún ka ọ̀rọ̀ bá a ti manage property bá a ti manage owó a ka kún kí ló fa òní wípé bí ẹ bá lọ síwájú èyí ó padà mọ̀ wípé ọ̀rọ̀ ajé àmú ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ajé àmú ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé kíyàn mọ́ tẹ̀síwájú tálùbáríkà kíyàn rí bí kó mọ́ tẹ̀yàn lọ́wọ́ kí orí kíyàn wá lọ́dọ̀ ọlọ́run tọ́nà kó mọ́ fún yàn a máa pa sábà bí ìbínú ọlọ́run bẹ́ẹ̀ ni láti gbọ́dọ̀ kà kún dáadáa nínú hadith ó wà nínú al-arba'in an-nawawiyya anabi sallallahu alayhi wa sallam nígbà tó sọ̀rọ̀ òní inna Allaha tayyib wa la yaqbalu illa tayyiban ó ní ẹ̀rọ ọlọ́wọ́ bá Allah ọba tó máa ní kò sí ní gba iṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀dá àfi tó mọ́ wá sọ̀rọ̀ lọ nínú ẹgbà wa wọn ni sọ́dùnà zákàrà rajulan anábì wa sọ fún wa ọ̀rọ̀ nípa arákùnrin kan arákùnrin yìí àgbàbàr ara rẹ̀ dọ̀tí bẹ́ẹ̀ ni irun orí rẹ̀ òun náà tó túmọ̀ sí pé kìí ṣe ará ìlú kìí ṣe ará ìgboro yòtílù sáfàr arákùnrin yìí ó ti pẹ́ lórí ìrìn àjò bí ẹ bá ń fẹsẹ̀ rìn àbófin nǹkan ọ̀gùn kódà bẹ́ẹ̀ pé yẹn bá ń wa mọ́tò náà ni ẹnu àsìkò díẹ̀ láti ògbólóńdó débi báyìí tí báyìí tó mọ́tò tó bá ní èsì tí yẹn bá wind down nígbà tí àyè ó mọ̀ pé but irunmú ó sì lè ṣẹ́ funfun láì ṣe tarúgbó bẹ́ẹ̀ ni ọgbọ̀n náà nìyí láti máa rí àwọn àmì yín pé ẹni yìí ìgbà yìí ló ti ń bọ̀ wá kámọ́tì wà sẹ́yìn tó dájú pé lórí pápá ló ti ń rìn tipẹ́tipẹ́ a rí pé àmì funfun yóò hàn lórí kìrìkì ara rẹ̀ yẹn lè túmọ̀ ashab aghbar ó ti wá pẹ́ lórí ìrìn àjò anábì sallallahu alayhi wa sallam wa ni sọ́nà مد يديه إلى السماء arákùnrin náà wá na ọwọ́ rẹ̀ méjèèjì sí òkè sánmà yẹ̀kún ó sọ báyìí ya Rabb ya Rabb ìwolúwa mi ìwolúwa mi pípa arákùnrin inú bukata wá ń bẹ ọlọ́run arábí sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ nánà bíbí sọ àwọn ìfìtíwájú yìí wípé àwọn kan tó ń bẹ tí máa ń jẹ́ kí àdúrà ẹni kó tètè yára gbà àdúrà àti táyé àti sẹ́yìndé jọba bí kan nínú wọn bá lo àwọn nǹkan tí máa ń jẹ́ ká àdúrà tètè yára gbà ọlọ́run ó tètè yára gbà àwọn apá àmọ́ sọ fún wa tẹ́fẹ́ tẹ́fẹ́ lára tí máa ń jẹ́ ká àdúrà kó tètè yára gbà òun náà ní sáfàrọ̀ arìnrìn-àjò torí pé kò tẹ́bí kò sára kò sí nǹkan ní òun nìkan ni ó lè parẹ́ gan lójú ọ̀nà so kò ní nǹkan pè ní comfort ìfọkànbalẹ̀ kò sí fún un irú ẹni yẹn nìyí àdúrà tó bá ṣe àbí èpè tó bá ṣẹ́ yóò tètè fẹsẹ̀ múlẹ̀ ju àdúrà tẹni tó wà ń lé rẹ̀ ó ń bẹ́ ń lé pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú mọ̀lẹ́bí wọ́n ṣàdúrà lọ àbótiẹ̀ ń bẹ́ ń pẹ̀lú ọmọ pẹ̀lú mọ̀lẹ́bí wọ́n ṣépè lọ. sọ àdúrà tuntun wọn kò ní yára gbà bí àdúrà arìnrìn àjò tó túmọ̀ sí arákùnrin alábì sọ̀rọ̀ rẹ̀ yìí ni nínú tọ́lọ́run tèlè tèlè gbàdúrà rẹ̀ ó ti nìkan lọ́wọ́ òun náà ní kí ni ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ́ fún mọ́ gbà ẹni òun náà ni mọ́tò kátẹ́wọ́ kátẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ìmọ̀ gbà anábíwá muhammad sallallahu alayhi wa sallam òní inna allaha karimun hayyun ọlọ́run ọba ìlú ọba ọlọ́rẹ̀ ni ọlọ́run a máa tọrẹ débi pé ọlọ́run bá tún jẹ́ ọba onítìjú yẹsáṣì nìyí àbúrìyí ọlọ́run a máa tìjú ẹrúsìn rẹ̀ ìdàmẹ́jẹyàdé yìí ìléyìí gbogbo àtìgbàtẹ́rù ọlọ́run bá tẹ́wọ́ méjì lọ́sọ́dọ̀ ọlọ́run an yarudahuma sifra kó wá káwọ́ yẹn kù lẹ́yìn tó lọ́wọ́ bó gba àdúrà ẹ̀ ọlọ́run máa ń ti dúkì nǹkan bẹ́ẹ̀ kó má ṣẹlẹ̀ tó túmọ̀ sí pé lára tí máa jẹ́ ká du àgbà ìrìn àjò lára tí máa jẹ́ ká du àgbà òní ká tẹ́wọ́ ká tẹ́wọ́ àdúrà ẹlẹ́ẹ̀kẹta lára tí máa jẹ́ ká du àgbà òun náà ni atawassul bi asma'illah wa sifatihi ká wá ìkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ká fi orúkọ ọlọ́run bẹ lọ́run ká fi ìròyìn ọlọ́run ká fi bẹ lọ́run arákùnrin yẹn náà tún ṣe kí ló tún ṣe ó ní ya Rabb Awọn arọ́bù àwọn àfáà ní orúkọ ọlọ́run ọba ni ṣùgbọ́n kéré jù àwọn kó ìpé ìròyìn ọlọ́run ni so ìròyìn ọlọ́run ò ní rọ́bù orúkọ ọlọ́run ò náà tún ní rọ́bù lọ́dọ̀ apá kan náà wà so àtorúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ìyẹn máa ń fi ibẹ̀ lọ́run tọ́lọ́ ti mọ́ tètè gba àdó ẹ̀gá àwọn ànábì ọlọ́run ìlànà wọn nìyẹn wọ́n yẹn fi orúkọ ẹnìkan tó fi bẹ̀ lọ́run rárá gbogbo àwọn ànábì ọlọ́run ànábì wa Ádámù alayhi salatu salam kí ló wí Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá fún ànábì ní káwọn sọ aláhùnmá ìwúlúwa wa nínú àdéhùn nìyẹn áàtì náà fi dúnìyà ṣùgbọ́n náà alukur'an ọlọ́run ní kò mọ̀ sọ yìí pé rọ́bàná áàtì náà fi dúnìyà hasanatan wàfíl àkẹrọtì hasanatan wàkúnà anábàná. so àwọn ànábì ọlọ́run gbólóhùn rọ́bù yìí àwọn àfi bẹ̀ lọ so arákùnrin náà nìyí òun náà wá sọ the same thing kí sọ ya Rabb ya Rabb ìwolúwa mi ìwolùdá mi ìwolùrè mi tọ arákùnrin lo ó ní àwọn qualities mẹ́ta lára tádùá rẹ̀ ti tètè yára gbà lọ́dọ̀ ọlọ́run àmẹ́dùwà sọ pé fa ànẹ̀lì sàjáàbù làwù ọlọ́run bò ní dáló kí ló fa wọ́n fi ìtẹ̀lé lára tí máa ń dín àdúrà rẹ̀ àtàwọn míì tó pọ̀ wọlé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ finance management wealth management bá a ṣe manage properties bá a ṣe ṣe pẹ̀lú dúkìá wa jẹ̀mọ́ agbọ́dọ̀ takún bàtàbàdì ó sọ rízìn tọ́bà ọ̀bọ̀ òfin nígbàdúrà arákùnrin yìí anábì ní sallallahu alaihi wasallam ó ní mashrabuhu haram in tó ń mu haram ni wa mat'amuhu haram in tó ń jẹ haramu ni ọ̀nà jẹ́ haramu ni wàmọ̀ haram ní haramu ni wà gúdíyà bí haramu alámọ̀ rí haramu ni anábì sallallahu alaihi wasallam fa anna yustajabu la bóòlù Allah ti fẹ́ dá ọlọ́run bò ní dá tó túmọ̀ sí pé bí ka ìjọsìn ọlọ́run ọba fún yóò bá

ọ̀rọ̀ property ọ̀rọ̀ ọ̀rọ̀ dúkìá náà ni ah ṣé Islam náà sọ pa ilé ìdáná ni ilé ìdáná ah, kí yẹn ló kàn ní ilé ìkan ló kàn kí ló kàn tó kàn kọ́ yẹn àwọn ìyàwó ní Palestine wọ́n pa wọ́n wọ́n pa wọ́n ní kìsìṣà ilé ìdáná ni ah irọ́ o ìlú bẹ́ẹ̀ tètè ń dé lẹ́mù yẹn afáàyẹ kọ́ mi bí máa ti kírun bí máa ti gbàwẹ̀ lẹ́yìn ẹ̀ ẹ̀fìmílẹ̀ jẹ́mọ́ kúlí lọ́bẹ̀ kúlí lọ́bẹ̀ tó gbé kìíní ẹ̀ nìyí ó wọnú ara wọn mọ́tàlá tó ń bẹ lọ́dọ̀ àwọn àpò ní ìmọ̀ fíkìú òní mọ́tàlá tó alùgbàsù gbàsù ìtàǹtò bẹ́ẹ̀ ni kéèyàn fi agbára tó ń bẹ lọ́wọ́ rẹ̀ bóyá agbára ọjọ́ orí bóyá agbára wẹ́pọ̀n bóyá agbára ipò kó wá lò láti lè gbé dúkìá onídìkìá mọ́ ti tiẹ̀ torí pé ni òní sọ̀rọ̀ ó má bàa hàn lé mọ̀ pé ó lo weapon àbó lo pé ọba lòun àbó wò pé kíní kan lòun ó wá lòun láti lè kó dúkìá dúkìá bó ṣe fi ẹ̀. jẹ̀mọ́ ẹni bá fi bẹ́ẹ̀ tó fi gba àyè aláàyè nínú mọ́tíláṣí sẹ́ni yẹn ní ìbàdí òní ọ̀ lára mọ́sálà káwọn afáà ní ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ yẹn ni wípé ẹnìkan ló bá mẹ́ tóun jókòó ó wá lọ ṣàlùbàlá nígbà tí èdè ìwọ́n ti bọ́ síbẹ̀ wọ́n sọ fún ẹ pé ibi ah, ayé ohun ní o ayé ohun nígbà yìí o kí ni wọ́n sọ fún onílọ mo wọ́n fáyé ẹ̀rí tí mi jù ẹ lọ ni èmi seventy years ìwọ forty years mo mọ̀ fáyé ẹ̀rí èmi máa ń gbé wéèkì ìwé gbé wéèkì tí máa tún fún ẹ máa mú ẹ dà máa lé ẹlùkulù ẹ̀rú wà bẹ́ẹ̀ nìyẹn ó kàn rà dákẹ́ sẹ́ni ẹ ní ìwà àwọn afá pín lórí ọ̀rọ̀ ẹ̀ àwọn bọ̀jìrì àgbà ìpè kò nínú torí pé ààyè yẹn ó jí ni ààyè yẹn ó jí bẹ́ẹ̀ náà lọ́sọ tí yẹn bá jí ṣàlẹ̀ tó fi kírun kò <laughs> tó tí bàbá jẹ́ tó bá ń mójútó dúkìá tó ọ̀rọ̀ tó ń mójútó property jẹ̀mọ́ ẹ wò bí yóò ṣe a fi ìrun ráre ẹ wò bí ìrun èèyàn ìjọsìn èèyàn yóò wá di táwọn àfọwà ní apẹnulé lórí èyí tí ò sí bẹ̀ gan ẹnu wo gbá kásọpọ́lọ́ ń gbà kámọ́tò wá sí pé ìta gan tó tún yà pẹ̀lú tọ́pìkì tí wọ́n mú yìí tọ́pìkì tó fáìn gidi ni bí ẹ̀ máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ ìjọsìn nìkan káàfi ẹ̀kọ́ bá a ti ń bá ọ̀rọ̀ lò káàfi kún jẹ̀mọ́ èyí tá a fi kún yẹn ni yóò yọ ọlẹ̀ ẹ̀sìn òsì pé bàbá sì ń kọ́yàn lẹ́kọ̀ọ́ bísínẹ́sì nìkan ṣọ́ra àwọn míì náà ń bẹ how to become a millionaire how to become a clinical manager, how to become a clinical just one night, become one million naira, become clinical manager, ten principles of finance, oríṣiríṣi lẹ́gbọ̀n rí. Àwọn society kan mẹ́ta sí ní táwọn gbé dání ní pé wọ́n máa pẹ̀lú empowerment no problem. Wọ́n women empowerment, men empowerment, ìmáàmù empowerment, jama empowerment, ọmọ kékeré empowerment, ọmọ empowerment, youth empowerment, gbogbo wọn empower empower ẹwà empower àwọn tán ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ gbàgbọ́ ẹ̀sìn mẹ́hẹ̀mẹ́ ẹ̀fẹ́ ló bá. àwọn tẹ́ẹ̀ bá ń hẹ̀ báwà lásán tẹ́ẹ̀ kọ́ ẹ̀ mú àwọn agbọ́nrin ẹ̀kọ́ ẹ̀sìn yòókù mọ́ kò sí ló yọ ọ lẹ̀. sọ àti ká kú tán ọlọ́run fi ń pè wọ́n ní alukóran kiri ọlọ́run ya ìwà lẹ́bí náà bá nù ọlọ́run lẹ́yìn inú mi ló ọlọ́run ni ẹ gba gbogbo tá a fi rán yín nínú ìsìláàmù ẹ gba kápákẹsẹ̀ wọlé ẹjẹ kẹbi wo kó tó wá ti sọ ìtọ́ ẹ má ẹ bá tẹ̀lé ìlànà ṣe ìtọ́rùn nínú àwọn àlámọ̀ ìtẹ́ bá fẹ́ ṣe iná òkè náà fún ọtún kòbí ṣètọ́nù yìí ọ̀tá tó fojú hàn òun náà ṣètọ́nù jẹ́ sí i. so tọ́pìkì tí wọ́n ṣàṣeyàn rẹ̀ tọ́pìkì tó lágbára ni tó lágbára púpọ̀ òun ni tí a pè ní gẹ́gẹ́ bí ìwé wọ́n ní understanding the concept of usury tó ti yé kó láti fẹ́ gbàgbọ́ yé tán gbé ní ìbá kí láti ní rí ìbá ẹgbẹ́ tó tó lágbára ni torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó lásìkò ń bọ̀ wá mùsùlùmí ò ní bìkítà níbi ló fi rówó من حلال أو من حرام سنة حلال لن يبون حرام لو رمي النبي صلى الله عليه وسلم أسفن بوا بسهولة لكم rìbá jíjẹ yóò gbalẹ̀ gboko yóò fẹ́ wọn àwọn tí ó mọ̀ sákún rìbá jíjẹ àwọn ti gbọ́dọ̀ gbọ́yé kí ni dáhùn pè ní rìbá kí ni Islam fẹ́ ká dì mú ipò wo ni ìsìláàmù ló tò sí. àìmọye bísínẹ́sìsì ló wà ń ta tó dá sí pé in tó pinlẹ̀ rẹ̀ rìbá ni bí ẹ̀ bá kẹ́kọ̀ọ́ nípa rìbá nínú àwọn tó ń dáwọ́ lé owó bẹ́ẹ̀ wọ́n máa kẹ́kọ̀ọ́ sí islam sọ nípa rìbá wọ́n máa padà wá gbọ́ yé láti fẹ́ sin lọ́hùn ó padà máa mọ̀ pé ah ó yẹ àbíkí lọ sí ṣọ́ọ̀bù jẹ́mọ́ ẹ̀ pé ìmọ̀ nìkan tó nù ìmọ̀ tó nù so ní fi máa ń nira fẹ́lò míì tó bá gbọ́ yé tó mọ̀ pé tóun ṣe yorì báyìí kàkà kó ju ọ́lẹ̀ kó fi ọlọ́run ó lè torí ẹ̀ kó yan mọ́ṣáláṣí wa yìí kó yan lóbì alágbàdo fi ṣe wá sí wá sí léyìí ah in fact kò sí ẹ̀ ká rárá kẹ́kẹ́ lọ́dẹ wá sí ẹ̀ wá sí títọ́ sí lójú ẹlòmí ó bínú ẹlòmí ó sì yarí ẹlẹ́gbẹ́ tó máa ní ọ̀rọ̀ ẹni ti gbọ́ yé o ó sì ti gbọ́ yé ṣùgbọ́tọ̀ wáàsí ti gáńdì wọ́n ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní wáàsí làwọn fáàsì máa ń sọ yí pé tẹ̀tẹ̀ dínú kọ́pìlà àti àtẹ́tì kátó lè dáwọ́lé tábàtẹ́ dáwọ́lé kátó lè ní àdìsọ́kàn lórí nǹkan kan a gbọ́dọ̀ kọ́kọ́ wá ẹ̀rí tó dé náà tábà wá rí ẹ̀rí tó dé káwá aládìsọ́kàn lórí ẹ̀ káwá gbàǹkan náà gbọ́ àìmọ́ dáwọ́lé nǹkan rs máa lọ wá ẹ̀rí bí yàrá dáwọ́lé nǹkan ó wá lọ wá ẹ̀rí fún yóò rí o yóò rí ṣùgbọ́n ìlànà mùsùlùmí kọ̀ ìlànà alùsùn náà ni pé kátó lè dáwọ́lé nǹkan na wá ẹ̀rí náà tá a tún wá ẹ̀hẹ́n a ṣe wá dáwọ́lé torí pé àbùrọ̀ dáwọ́lé láì tá a bá ti jìndò tá a ti pẹ́ nínú ẹ̀ jẹ̀mọ́ ṣètọ́nù ó fẹ̀rí àbámọ̀ ṣe ọ̀rọ̀ ọlọ́run gbé síra wọn kéèkì tọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tán wà lẹ́nu ilé jẹ̀mọ́ tí ò bá rí bẹ́ẹ̀ ni ẹnìkan ń pè ní ọba sínmi kí ẹ mọ sọ pé ìrun wákàtí márààrún kò sí nínú káàkì wákàtí márààrún kò sí nínú alukur'an èmi ò ti bá wí bí ò tèmi èmi ò bá wí torí pé ò rí pé ilé òrí yàtọ̀ láàrin òṣùlù ẹni yìí àti òṣùlù àwọn tí wọ́n sọ yí pé kùránì nìkan làwọn gbàgbọ́ àwọn ògbàdì ṣùgbọ́n. irú àwọn adégúnwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àti mùdírù tìdí fábí ayé àdísì bá dàrú lómìnú àdísì olùdẹ́gbàgbọ́ tó pírísìpù tó fi kalẹ̀ òun náà ni ọba òsínwí lòun náà ń lò tó fi so pírísìpù yìí náà ló fi mú yín àmì ẹmú wọn náà kùrán ní kẹrí níbi tọ́lọ̀ sí ní ìrun wákàtí márààrún five daily prayers tọ́lọ̀ ní kẹ́ẹ̀kí ó ní ẹmú wá ẹwà ń sọ àtàmátàmà tàmátàmà tàmátàmà ẹwà ń lo àdìsí oó ó ní ara òun fàdìsí gan náà òun fàdìsí ibi jẹ́ sọ fún wọn nìyẹn nígbà wọn alùsùn náà bá ń fún ilé nínú àdìsí ẹni lóò fàbí ayé àdìsí bá dà owó mẹ́rin òun náà sì lóhun náà tó pírísìpù yìí náà rí so tí ò bá rí bẹ́ẹ̀ ni a ní máa rú àwọn èèyàn jẹgẹjẹgẹ báyìí kódà fi pé kí wọ́n máa rí ẹ̀rí mú wá nínú ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọlọ́run nìyí kò gbé wọn lẹ́fẹ̀ẹ́ ṣùgbọ́n wọ́n ti tẹ̀rì wọ́n wà tẹ ayálu kùrán ìbá fún tọ́fẹ́ so mùsùlùmí a máa ń kọ́kọ́ wá ẹ̀rí a kọ́kọ́ wá evidence ká tó lè proceed a ní máa proceed a sì máa wá evidence yẹ kí sílànà sílànà kò tó ẹ pé a bá gbélé yìí ọ̀pọ̀lọpọ̀ wa a ní dáwọ́ lé àwọn òwò tó dáṣí tá a bá padà wá ń gbọ́ lórí ìjókòó wa yìí a wá ní wá lára láti lè fúrí ara wa kúrò níbẹ̀ a sáfà yìí sọ ìgòrí o kí ni mo wá fi kọ́lé a owó sùn ọmọ a yìí náà ni yóò wá nira yóò bí wàhálà a ti tẹ̀lé sínú tọ́lọ̀ ọ̀bọ̀ imáni wa. lábẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa àwọn agbani bíi mélòó kan lábẹ́nubà àkọ́kọ́ nínú tá mẹ́nubà pẹ̀lú òwú ọlọ́run kò náà ní pé kí ni kankan pè ní rìbá lédè lárúbáwá torí pé ó pàtàkì àwọn alfáàbù ìsìlámíyà àwọn gbólóhùn tí ìsìlámù lò yẹ̀sí fẹ́ ká kọ́kọ́ gbọ́ yé ká mọ bí àwọn tọ́lọ́wọ́n bá sọ kùránì kalẹ̀ sáàárín wọn àwọn lárúbáwá kí là ń bọ́ yé wọn lórí ọ̀rọ̀ ni láti bùkátà kí nìkan tí wọ́n ń pè ní rìbá lédè lárúbáwá ẹlẹ́ẹ̀kejì rìbá bóò ni rìbá ṣe rí láàárín àwọn yahudi bóò ni rìbá ṣe rí láàárín àwọn nàṣọ́ra bóò ni rìbá ṣe rí láàárín àwọn lárúbáwá gangan gangan tẹ́mẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam tó dé bóò sì ní ipò tí rìbá ń bẹ nínú ìsìláàmù bákan náà àwọn ìran rìbá wo ló ń bẹ lábẹ́bẹ́ àwọn fún wa láwọn àpẹẹrẹ àwọn òwò tó jẹ́ òwò rìbá táà gbọ́dọ̀ ṣe tó kọ́mọ̀ láwùjọ àmúwá ń bẹ̀ ni pẹ̀lú pé ilé ìsìnkan fúnra ẹ̀gá bí i àbá dánú lé jẹ̀mọ́ èyí ò mọ̀ kàkàkàkàkàkà ó pọ̀ nínú àwọn businesses táwọn èèyàn ṣe dá pín tó pínlẹ̀ rẹ̀ èlé ni ìbárì. jẹ̀mọ́ kíni kan tí a ń pè ní rí ìbálẹ̀ ilẹ̀ lárúbáwá ọba lọ́wọ́ náà al-Qur'an al-Karim ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni فإذا أنزلنا عليها الماء اهتزت وربت ọlọ́run sọ fún wa nípa ilẹ̀ ẹgbẹ́ dásìkò tá a wà yìí ẹni bá gbóko rí àríkà àsìkò ẹ̀rùn la wà yìí ilẹ̀ ti máa ń gbẹ níyàn ti àgbàdo bọ́lẹ̀ kò ní wù torí pé ilẹ̀ ti kú ilẹ̀ tó bá ti wá kú ọlọ́run ní bóun ọlọ́run wá sọ omi kalẹ̀ lé lórí fàyídà zagna àìléyàgbà bóun ọlọ́run bá ti rọ òjò lé lórí ìtẹ́zẹ̀t àfàmù ilẹ̀ ó fa omi yẹn mú wà rọ́bàt rọ́bàt ẹ̀rí rọ́bà rìbá wà rọ́bàt yẹn ni pé àwọn nǹkan tá a fi síbẹ̀ àgbàdo láti lọ́lẹ̀ ni iṣu ni rọ́bàt àwọn increase agro yóò dàgbà yóò lékún tó túmọ̀ sí pé tí lárúbáwá bá gbogbo lòun rìbá wọ́n máa ń gbà lérò pẹ̀lú ẹ̀ àti ìyáàdà àlékún increase wọ́n máa ń gbà lérò eléyìí jẹ́ ìtumọ̀ àkọ́kọ́ ká àtúmọ̀ àwọn afọ́nà al-Qur'an al-Karim ẹlẹ́kẹ̀ẹ́jì ọlọ́bà náà subhanahu wa ta'ala ni an takuna ummatun hiya arba min ummatin na al-Qur'an al-Karim ọlọ́ni an umma ọlọ́ni kí umma kan hiya arba min ummatin kó wá jẹ́ àrùbà yẹni wípé àkìsàrọ̀ àdẹ̀dẹ̀n òǹkà àwọn èèyàn nínú ọmọ yìí àwọn ni ó wà pọ̀ ju ọmọ mi lọ tó túmọ̀ sí pé tó bá lọ gbólóhùn rìbá a máa túmọ̀ sí kiri kí nǹkan pọ̀ àkọ́kọ́ kí nǹkan lékún ẹlẹ́ẹ̀kejì kí nǹkan pọ̀ wà máa lò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ arba fulan ala fulan ìdẹ̀záda àlèyìí ti lágbájá o ó lékún lórí ẹni kejì nígbà tó ń bá pọ̀ oníyàwó kan ó gbìyànjú oníyàwó mẹ́ta ẹni kó ń pọ̀ jùlọ òun ní mọ̀lẹ́bí tó pọ̀ jùlọ so rìbá náà nìyẹn kí nǹkan pọ̀ wọ́n máa pè ní rìbá kí nǹkan lékún wọ́n máa pè ní rìbá àmọ́ lédè lárúbáwá nìyẹn. náà láti máa mọ̀ yí pé sábà gbogbo lòun rìbá lédè lárúbáwá ìtumẹ̀ oníkì ìgbàlẹ́kùn ṣùgbọ́n kí wá ní tí islam ń pè ní rìbá dandan torípẹ́lẹ̀ èyí ta bùkátà ṣe ti yé èyí ta bùkátà àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá mọ̀ pínlẹ̀ wọn lédè lárúbáwá kò tí ì ṣe lò ní àlòpé fún wa àti ká gbọ́ yé kí ni islam fẹ́ kádìmù ẹ wo ẹni tó pèrè lọ́ba pínrín nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ salat torí pé àkọ́kọ́ kò gbọ́ lárúbáwá kùránì tí wọ́n tún ṣéde èèbó ló ń kà àwọn tó dẹ̀ sí tó tún kùránì ṣéde èèbó tó má ti débi salat nítawọn máa ń pè ní prayer àbí prayer wọn náà ń pray ok àwọn náà sì máa ń lo gbólóhùn prayer kódà tàbá rí kéfè rí tàbá rí pásítọ̀ kan tó ń ṣàdúrà fẹ́ni kejì kíláàsọ̀ and ó ń pray fún tó bá ti wá rí bẹ́ẹ̀ nítawọn ògbọ̀n yìí náà ni pé pray ni pé fíyẹn ṣàdúrà òun á tú àmúdánà ọba ti sọ̀sọ̀ láti ó tún sí àdúrà fíyẹn pray pé iṣẹ́ ìfihàn kò sí náà ó ní kòránì ò sọ ń táwọn ṣe wù wípé èyí táwọn ṣe yẹn gẹ́gẹ́ nǹkan kòránì mọ́ ẹni tí kòránì mú wá òun náà ní kí ni ibi kí tó bá ti wà láti wọ́n bẹ ọlọ́wọ́ bá rẹ̀ náà èdè ló fi gbọ́ kùránì yìí àyè sì ṣe fi gbọ́ yé ẹ̀sìn láti gbọ́ yé tó táwọn afẹ́ẹ̀sì máa ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á lọ síbi èdè ká lè mọ ìbáṣepọ̀ olówà láàárín ọ̀rọ̀ èdè àti ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n wá gbé láti bí èdè wọ́n wá larí rẹ̀ mọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ bá ti fẹ̀sìn gbọ́ yé jẹ̀mọ́ kò ní sí yàtọ̀ láàrin èèyàn àtàwọn tí kìí ṣe mùsùlùmí torí dè ọmọ aráyé ló lédè ṣùgbọ́n tí ẹ̀sìn fẹ́ ká gbọ́yé bẹ̀ gangan ìfẹ́sìn mú wá níbi àgbọ́yé tẹ̀sí láti rí ló jẹ́ pé àwọn kan mí ń bẹ nínú èdè tí ó lọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn abáfẹ́rẹ́ àwọn àlékún díẹ̀ díẹ̀ lẹ́gùn ṣùgbọ́n àwọn kan bẹ nínú ẹ̀sìn tó dájú pé òun àtẹ́dẹ wọ́n yàtọ̀ lára ẹni imani imani jẹ́mà kò ní ṣe pẹ̀lọ́rọ̀ èdè ní bọ́tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ wa èdè kọ́ láti gbọ́ yé lára àbútọ́lì kẹ́ẹ̀nà mòmíná àbútọ́lì jẹ́ mòmìnì débẹ̀ ni rárá kéde mòmìnì rárá àtọ́ <laughs> àwọn yẹ̀wúdí ṣé mòmìnì ni wọ́n rárá nàṣọ́ra ń kọ́ tó kòmìnì wọn rárá but àwọn náà nígbàgbọ́ ẹ àwọn náà nígbàgbọ́ òṣùwọ̀n rí mùmìnì iṣẹ́ ti máa ń jẹ́ kí ẹ̀sùn máa jẹ́ mùmìnì àmọ́ látara ẹ̀sìn but táwọn elédè ó bá tún sédè èbó kí ni wọ́n sọ believer wọ́n ní a muslim believer a christian believer babaláwo believer gbogbo náà ń kọ́ believer náà ní gbogbo gbogbo èèyàn ṣé tó believe ni mùsùlùmí believe ni so àti kí yẹn máa kí ni kọ́nsẹ́pì yìí nínú ìsìláàmù ojú wo ni ìsìláàmù fún wo àìjẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ ọ̀tún ní ìsìláàmù ní kí yẹn gbà òsì ni yóò mọ̀ gbà lọ. so nínú ẹ̀sìn sábà ló gbólóhùn àríbà nínú ẹ̀kọ́ píkíù wọ́n ní àzìyáàdẹ́tú fi àṣìyá màkúsọ̀ fi àṣìyá ìmàkúsọ̀ òun náà ni ìwà àlékún lórí àwọn nǹkan kan ìwà àlékún lórí àwọn kankan wàzíyádàtú aládéì káwà àlékún lórí gbèsè mọ̀kànbílò ajẹ́l mọ̀tìlákọ̀ látara ipé àsìkò táa fẹ́ ti dá gbèsè padà àsìkò tó lọ́jọ́ lórí rí àwọn míì wá ní nínú ìtumọ̀ rìbá wà ní uwa àzíyàdá òun ni àlékún fi bai'i shay'aini yajri fi ìmọ̀ rìbá àlékún tó wáyé lórí ìran òwò méjì táà kì í ṣe látara rìbá torí pé rìbá máa wọ ìtànpè ní rìbá nù lákòótán kó lè yé dáadáa iṣẹ́ à rìbá nínú Islam òun náà ni ká wá àlékún lórí ìtọ́lọ́wọ́n ọbọ òyàndá wa ká wá àlékún lórí ẹ̀ ibi tọ́lọ́wọ́n ọbọ bá ti yàndá àlékún tá bá ti wá lékún lórí ẹ̀ àti jẹ́ rìbá tó ti yé ibi tọ́lọ́wọ́n ọbọ bá ti yàndá wa kó ìtàkùn ní rìbá nínú ìsìlámù nìyí ìtàkùn ní rìbá nínú ẹ̀sìn ọlọ́run owó nìyẹn ìyẹn láti gbọ́dọ̀ bọ̀ yìí tó túmọ̀ sí pé owó tí ìsìlámù bá láà lè ṣe aṣọ ṣé ìsìlámù yọ̀ǹda àlékún lórí àdínkù yọ̀ǹda tí ò bá ti yọ̀ǹda àlékún agbọ́dọ̀ wà lékún bẹ̀ tó bá yọ̀ǹda àlékún á wà lékún tó láàfin ní ṣùgbọ́n yí síra wọn ríbùsù ìtàkùn ní ríbùsù òun náà ni profit èrè ìbá ma pè lérè ríbùsù a máa pè ní èrè ẹni tó ṣòwò tó jèrè wọn ní ó jèrè ríbùsù ríbùsù èrè àti èlé yàtọ̀ wọn náà lédè. Ìwá àlékún lórí nǹkan tọ́lọ́wọ́ ọba yàgbà wa káwá àlékún lé lórí là ń pè ní ríbílù là ń pè hijab. two thousand naira ló ra ìjáàbù yẹn nìyí oṣù mẹ́ta kò fẹ́ tà wọ́n fẹ́ tà ní five thousand àlékún náà nìyẹn á ti iye tí a rà á ó kéré sí iye tá a fẹ́ kò sáburú bẹ́ẹ̀ tó yẹ la máa ń pèrè kí orí ibi lò èrè àbí nígbà míì ẹni tó tó ń jẹ ó ra rẹ̀ sí one thousand tútù ó bá pè é àmàlà àbábọ̀ nígbà tó ń kàkúlẹ́tì yẹn lórí lórí bísíǹsì yẹn níjọ́ yẹn ó ti kó òun fi ráìsì one thousand ó fi ta ìrẹsì two thousand ó gé ní one thousand lórí ẹ̀ tó lè dá nìyí èrè ni. èrè là máa Ele. pè àìpè ní èlé èrè sí ni yí ọlọ́run bá èrè ọlọ́run èrè ṣùgbọ́n èlé èlé ni ká wà lékún lórí nǹkan ọba ò yàǹda ká wà lékún lé lórí ọba Allah subhanahu wa harrama àrìbà ọlọ́run ní ẹ̀rí albert kí láń pè ní bẹ́ẹ̀rù káràkátà kì í ṣe káràkátà gangan lọ́lọ́run máa ń sọ láàrin ayàwó lọ́lọ́run máa ń sọ láàrin ayàwó náà ní èrè profit torí èròǹgbà wa tá a fi ń tà tá a fi ń rà afẹ́gẹ́rì náà ni ọlọ́run náà bá yàdá fún wa ká èlé fún ká pè ní èlé òun ni ká wà lékún lórí nǹkan tọ́lọ̀ wọn bó ká wà lékún lé lórí ìgbà ní èlé nìyẹn tọ́ tẹ́ bá lọ lọ́dọ̀ àwọn ilé ìbò a rí pé ọ̀rọ̀ méjì náà ló gbajúmọ̀ tí wọ́n máa ń lò fún nínú English alákọ̀ọ́kọ́ wọ́n lo wọ́n á lo ujúrì fún títíyé ẹlẹ́ẹ̀kejì wọ́n á lo interest kí náà pè ní ujúrì kí náà pè ní interest advance Oxford dictionary bàtà wọ́n define ujúrì òun ni the practice of lending money to people at unfairly high rate of interest kíyàn yá àwọn èèyàn lówó kó wá gba èlé àjẹpajúdé ó gba èlé púpọ̀ kẹgbọ́mìyé káyàyàn lówó ten thousand ok ó wá ní kẹ́rin ẹgbẹ́ òfin san twenty thousand wọ́n a máa pẹ̀lú kíni ujúrí ṣùgbọ́n tó wá pé kọ̀ in tó fẹ́ gbà ń bẹ̀ ó yàrá ní ten thousand ó wá ní kó fi san eleven thousand lọ́dọ̀ àwọn ìbò wọn à ní pè ní ojúrí tó di é ó túmọ̀ sí pé in tí àwọn fi bá lò kọ́ làwọn fi bá lò àwọn ògbọ́dọ̀ gbọ́n tán pè ní rìbá kágbọ́ yé ti tán pè ní ojúrí ẹ̀gbọ́n yé so ojúrí lọ́dọ̀ ti fi wọn tó bá ti pọ̀ jù ló tó di èlé tí ò báyìí ti pọ̀ jù ojúrí ó sì wà òkè wọn ní pẹ̀lú ojúrí àpọ̀jú owó tá a fi kún owó tá a yáàyàn tí ó fi já padà àwọn pẹ̀lú ojúrì tó túmọ̀ sí pé kí o bá pọ̀jù nǹkan kò sáburú bẹ̀ wọ́n ní pẹ̀lú ojúrì lábẹ́bẹ́ gbólóhùn yẹn nìyí ó léwu fún àwa mùsùlùmí láti máa lò bákan náà gbólóhùn yìí láti máa mọ̀ yí pé ẹnìkan máa sọ fún wa pé ah kò sí ojúrì bẹ́ẹ̀ náà kò sí ojúrì bẹ́ẹ̀ kò sí ojúrì bẹ́ẹ̀ gbólóhùn kò sí ojúrì bẹ́ẹ̀ tó wù sọ yìí kìí ṣe pé kò sí ilé náà sọ o tẹ́tíyé wọ mùsùlùmí gbọ́dọ̀ tají nítawọn pè ní ojú ìlélẹ́ yìí o àyàn lówó léyìí tí yóò wá jẹ èlé àjẹpajúdé profiteering wọ́n ní ni ò da ṣùgbọ́n nínú ìsìláàmù bẹ́ẹ̀ kọ́ àníṣe a wá àlékún kò bá jẹ́ kínkínní lórí bá ti yàǹda wa ká wá a lórí ẹ̀ kò bá jẹ́ islam ò sí yàtọ̀ láàrin èlé kíkíní àti èlé ńlá ẹni tó ń jẹ èlé one billion àtẹni tó ń jẹ èlé one naira èlé ni èlé ń jẹ nínú islam ṣùgbọ́n lọ́dọ̀ àwọn èèbó wọ́n á ní no ẹni tó tajà ẹni tó jẹ èlé nínú ten thousand ó wá jẹ èlé twenty thousand wọ́n á ní ujúrì ni ṣùgbọ́n báyìí kan tó bá gbà one thousand ló fi lé ten thousand ten yẹn dá eleven thousand wọ́n á ní pẹ̀lú ujúrì wọ́n ní bísínẹ́sì sẹ́yìn gbàgbé bísínẹ́sì ni bísínẹ́sì náà láti mọ̀ pé that particular word wúṣúrì nìyí ó wà fọ́ọ̀sì kò sí rẹpẹtẹ́ǹtì tí Islam ń pè ní rìbá ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tó tún gbajúmọ̀ dáadáa òun náà ni interest ẹ̀dá business yẹn ah in fact kò sí interest bẹ́ẹ̀ kò sí èlé bẹ́ẹ̀ wọ́n mọ̀ tún interest sí kí ni sí rìbá tó ti yé wọ́n ní kò sí interest bẹ́ẹ̀ interest free ẹlẹ́mílẹ̀ ní cooperative wa wọ́n ní zero interest kí náà ń pè ní interest lédè èkó wọ́n ní interest on something in bracket finance the extra money that you pay back when you borrow money or that you receive when you invest money. Ẹgbọ́, wọ́n nígbà tá a bá yáwó lọ́wọ́ èèyàn èlé tẹ́nìyẹn ní ká fi yẹn náà pè ní interest ṣó lọ pẹ̀lú sí Islam sọ àdìgbò ó lọ àbí àmọ́ kò tó lọ náà pẹ̀lú pé ìdí Islam ń pè ní rìbá ó kẹnu so agbẹ́ni kan nínú agbẹ́ni tí Islam ń pè ní rìbá òun ni definition interest ló mú òun ní ṣe pẹ̀lú lẹ́ndì kí ẹ̀yà yàn lówó kó wá dáì kó wá fi àlékún lé nígbà tó bá fẹ́ dá padà wọ́n ní sáńpẹ̀ ní interest nìyẹn tó túmọ̀ sí pé ìsìlámù náà báyìí dànù àbí ṣé ẹnìkan náà ń pè ní èlé nínú ìsìlámù ni rárá ìdápẹ̀ ní ìsìlámù ní rìbá ó fẹ́ jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ pípé ìṣáàlá àtàlápàdà débi ìran rìbá tẹ́sì ìsìlámù fi nílẹ̀ àwọn ìran rìbá kan bẹ̀ kò sí ibi tẹ́ máa rí ẹ̀kọ́ rẹ̀ lórí gumẹ́rẹ̀ ilé ayé àtúnú It's a special package nínú Islam lórí àwọn ọ̀nà táwọn pè ní rìbá kò sí sẹ́ẹ̀dì máa rí kí lọ rí di economic kò lè rí kó lọ rí di accounting kò lè mọ̀ yóò wà mọ́ṣáláṣí yóò wà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àbá àìjẹ́bẹ̀ yóò mọ jèlé irú rẹ̀ eléyìí dẹ́ nìyí òun ló pọ̀ jù láyé náà wáyé látara àwọn nǹkan gbàlódé àwọn technological advancement dáńlò irú rẹ̀ eléyìí òun ló pọ̀ jù náà alhamdulillah àwa mùsùlùmí ẹgbẹ́ òmìnira jẹ́ ká máa súnra kì láti lè fi ẹ̀sìn ọlọ́run ọba tọ́lọ̀ fi kẹwa láti máa fi lọ́lẹ̀ níbi kìdì mùsùlùmí mi ń tijú a máa ń fi ní inferior láti lè sọ pé haramu ni rìbá torí pé bó wọ̀ tún àwọn èèyàn jẹ́ rìbá bó sí wọ́n jẹ́ rìbá níbo ló lọ tí wọ́n jẹ́ rìbá àìmọye businesses lórí rìbá ni ẹ̀rọ máa ba mùsùlùmí ní pé kóhun náà sọ pé eléyìí náà kọ́ rìbá ni táwọn bá sọ lẹ́nu rárá má kì jó rìbá náà rìbá mọ̀ jẹ́ rìbá sì ní ìdájọ́ méjì nínú Islam tó ju haram lọ tọ́ ayẹwà ti ju àwọn akọ́lẹ̀ ní àkọ́kọ́ sákọ̀kọ́ pé rìbá lára àmì ló jẹ́ pé ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò yí ìdájọ́ rìbá padà láti gbàtà ọlọ́run bá ti ń sọ sí àkàlẹ̀ fáwọn ànábì rẹ̀ àwọn òfin ọlọ́run bá kan bẹ fúrẹ́sì òfin títí ádámà alayhi salam ó yàtọ̀ sí títí ìdírísù àwọn kan bẹ fúrẹ́sìtọ̀ òfin Musa ó yàtọ̀ sí Isa àwọn kan bẹ òfin gbogbo àwọn ànábì tó ti lọ tó yàtọ̀ sí tànábì eléyìí nínú ẹ̀kọ́ ẹ̀sìn a máa ń pè ní kiri anasco abrogation ẹ wá rí nínú òfin ọlọ́run tó rinlẹ̀ tọ́lọ́run ọba ò yí padà fámẹ́bì kankan ní ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ lórí ádámà òun náà ló wà títí tó fi lórí muhammad sallallahu alayhi wa sallam títí tó fi dẹ̀gbẹ̀yàn ayé ìdájọ́ ẹ̀ náà nínú wọn òun náà ní rìbá kí ni ìdájọ́ rìbá haram gbogbo àwọn àdájọ́ ọlọ́run wọn mọ fíkì inú lójú bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátá rìbá lọ́dọ̀ wọn haramu ni rẹ̀ pé bí ẹ bá padà lọ sínú àwùjọ àwọn yẹ̀wúdí àmọ́ mẹ́mbẹ̀ pé bọ́lọ̀ ti ṣe rìbá léèwọ̀ fáwọn mùsùlùmí ó ṣe rìbá náà ní haramu ó ṣe léèwọ̀ fún àwọn yẹ̀wúdí náà ọlọ́ṣe léèwọ̀ fún wọn قرأنا القرآن الكريم سورة النساء آية 150 حتى 151 قال فبظلم من الذين هادوا ولن لا ترى àbòsí ìtakùtọ̀ lọ́wọ́ tí àwọn يهودي yẹ̀húdí tí wọ́n kó sínú عليهم طيبات أحسن أحلت لهم àwọn nǹkan tó mọ́ tó dáa káàyẹ̀dá fún wọn kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n wọ̀ àwọn máa mọ̀ sí eléwọ̀ fún wọn kó lè bàa lè mọ staff àti discipline ìta àti lẹ́tọ̀ọ́ fún wọn àwọn ti ṣe eléwọ̀ lé wọn lórí nínú àwọn nǹkan tó mọ́ wàbí sọ́ọ̀tì him àǹtẹ̀bí lílọ kẹsì rọ̀ kìí ṣe ìwà wọn nìkan ni yún o yẹni wípé àbòsí tí wọ́n ń ṣe nìkan kọ́ wọn wọ́n tún máa dá àwọn èèyàn padà kúrò lórí ìlànà ọlọ́run dára tọ́lọ́run bá wó nìyẹn tọ́lọ́run fi pe àwọn kan míì ní nǹkan àláàlí ọlọ́run ṣe léèwọ̀ fún wọn kò fi discipline wọn kò fi bá wọn wí ọlọ́run ni wà á kùdí ìhìmù rírà wà á kùdí ìhìmù rírà bákan náà nínú ẹ̀ṣẹ̀ wọn wọn a máa jẹ rìbá kùránì ní wàkọ̀dùnúhù ánìhù wàkọ̀dùnúhù ánìhù bẹ́ẹ̀ lòun ọlọ́run bá ṣe léèwọ̀ fún wọn kọ́ ọgbọ́dọ̀ jẹ rìbá àwọn yẹ̀wúdí nìyẹn àwọn jíù ọlọ́run bá ṣe léwọ̀ fún wọn ó gbọ́dọ̀ jẹ́ rìbá tá a bá sì ń sọ yẹ̀wúdí sí nìyí ó mọ̀ làwọn náà àìmọ̀ iye àwọn ànábì ọlọ́run lọ́lọ́run gbèdì láàrin wọn àwọn tó gbajúmọ̀ làwọn àwọn mí ń bẹ tọ́lọ̀ àbò dárúkọ wọn nínú wọn ni náà àwọn tó gbajúmọ̀ ẹ̀ tó gbajúmọ̀ sí náà àwọn ànábì àwọn ànábì yẹ̀wúdí àwọn bàní ìsìláyílà àmọ̀ sọ ànábì wa Musa alayhi salatu wa salam

nítorí wọn náà bá ní ká má jẹ yìí nínú ẹ̀ ní rìbá ẹnikẹ́ni nínú wọn tó bá sọ rìbá di halali ló wọ̀ náà lọ́n gbére ìdájọ́ yẹn nìyí kò ní padà kódà lórí àwọn mùsùlùmí bàbá rí mùsùlùmí kan tó ń jẹ rìbá afá ẹ̀ ń jẹ rìbá ni bẹ́ẹ̀ ni ustaz bàbá ọlọ́mọlá kó ṣàánú wa wọ́n ṣàánú wa ẹ̀ àwọn náà mọ̀ kó kò dáa ọlọ́mọ kó dárí jù wa ọ̀rọ̀ yẹ o mùsùlùmí ni ṣùgbọ́n o náàkìsù ìmán ìmánì rẹ̀ ń kọ́ ó dé ṣùgbọ́n ìta bá rí oúnjẹ rí bá rí ẹ̀hán oúnjẹ náà ni àjẹkù náà ni màá jẹ́ pẹ̀lú halal ni rìbá tó ṣe ṣètì láàlú rìbá ó sọ rìbá èlé di ẹ̀tọ́ fúnra rẹ̀ ó tọ́ ti di ṣètì ni torí pé ká ṣe nǹkan lẹ́tọ̀ọ́ ká ṣe nǹkan léèwọ̀ ìwọ ọlọ́run ni ìwọ wá gba ìwọ ọlọ́run ó gbà ṣe ó ṣe nǹkan ní ọlọ́run ṣe léwọ̀ ìwọ ṣe lẹ́tọ̀ọ́ ó sì tún jókòó sí ó náà ti di kìtìrì láti máa rí nínú àlàkídà tó tọ̀hàwíyá Abu Ja'far àtọ̀hàbí rahimahullah ó ní ahlu sunnah la nukaffiru ahadan minal muslimin bi dhanbin fa'alahu ma lam yastahillahu alùsùn náà ní lanu pàgàlà kan pé mùsùlùmí kan ní kékeré torí pé mùsùlùmí dẹ́ṣẹ̀ máa làm yẹtẹ̀hílà lókùnbà tí o bá ti sọ di ẹ̀tọ́ àláàlì tó bá ti sọ́dọ̀ àláàlì o ti di kékeré ṣùgbọ́n tó bá sọ́dọ̀ àláàlì tó náà máa fẹ́ṣẹ̀ ni àwọn tó ìgbà tí má ní tiẹ̀ tó dénú ẹ mùsùlùmí náà ni àmọ́ ìmánì rẹ̀ ń kọ́ ó ti kú nìyẹn eléyìí nìkan tí kòránì sọ fún wa nípa àwọn ìran yẹ̀rúdí ó wà ní sọ́tún nìsá ọ̀rọ̀ jàpá paul fasis 161 àbàmẹ́ ẹbá lọ inú bíbélì náà nínú Deuteronomy à ń lo eléyìí kákàlì máa mà ní pé sí ń bẹ lọ́wọ́ wọn náà ó gbárí ìbádànù àìjẹ́bẹ̀ àwọn mùsùlùmí nídìí ẹ̀ lóye kàfáàná kọ̀ránì tó wa súnà tó wa Ibn Qayyim Jawziyya rahimahullah ó ní al-ilmu ma qala Allahu qala rasuluhu bila tamwil qala sahabatu bila tamwil ó ní táwọn àmọ́ ní ìmọ̀ nínú ìsìlámù kí lọ́lọ́ sọ kí lànàbì sọ kí làwọn tàbí sọ lẹ́yìn ẹ̀kọ́ sí màmá tó wà níbi bíbélì àti mọ̀dálọ̀ tó sọ alhamdulillah kùránì tó wa súnà tó wa ẹ̀kọ́ àwọn sàhábà nǹkan òun náà tó wà ṣùgbọ́tọ̀ kó lè bàa lè máa jẹ́ ìtanijí fún wọn nínú Deuteronomy chapter twenty three verse nineteen lárúbáwá rẹ̀ ó ní láàtò kùrí àfáàkà bí rí da riba fitatin aw riba ta'amin aw riba shay'in riba shay'in ma mimma yuqradu bi riba yẹni wípé má ya ọmọ ìyá rẹ ní nǹkan kan yálà góòlù ni àbí fàdákà àbóúnjẹ ni àbóhunkóhun nínú àwọn nǹkan tí rìbá máa ń wọ̀ bíbélì ló ṣẹlẹ̀ yìí o ẹ̀rí bíbélì àwọn yẹ̀wúdí olóṣèlè kan pè ní old testament ẹ̀ aláàdù alqadim náà ń pè lárúbáwá inú ẹ̀ láti fi lè ló túmọ̀ sí pé bó ṣe jẹ́ èèwọ̀ fáwọn mùsùlùmí ló jẹ́ èèwọ̀ fún àwọn yẹ̀wúdí náà bẹ́ẹ̀ náà ni umma umma ànábì Isa alayhi salatu wa salam àwọn nasara ọlọ́run bá ṣe léèwọ̀ lórí àwọn nasara náà àwọn kírísítẹ́nì ọlọ́run ṣe léèwọ̀ fún wọn wọn ò gbọ́dọ̀ jẹ́ rìbá bẹ́ẹ̀ bá lọ wo nínú ìwé lúkọ lúkọ ẹ̀tọ́ máa ń pè lárúbáwá nù àwọn ilé ìgbọ́n pè ní kí ni lúùkù wọn ní kó wo bí o lárúbáwá ní lúùkọ ẹlọ́wọ́ ní lúùkọ ṣaka 6 bàtàkì 4 wọ́n ni wọ́n in àkọrọ́tùm alẹ́dínà tàrjúnà àtàkàrí tó mìnhùn فأي فضل لكم فإن الخطاة حين يخرجون الخطاة لكي يستردوا منهم المثلى wọ́n ní ilé ìtànká yìí ó wà nínú al-ahdul jadid new testament nínú luke sixteen thirty four ó ní tẹ́ ẹ bá ń yá àwọn èèyàn ní nǹkan bí àpẹẹrẹ ń yá wọn lówó ẹ wá ń retí nígbà tí wọ́n bá dápadà tí wọ́n fi èlé sí ẹ wúlò kò sóore lára yín kí ni ìyàtọ̀ láàrin yín àtàwọn tí ò gba jésù gbọ́ táwọn náà máa ń yáwó èèyàn ní nǹkan kán lè bá lè gba èlé bẹ́ẹ̀ bá ti yáyàn ní nǹkan déédéé bẹ́ẹ̀ bá yá wọn òun náà ní kẹ́ gbà ṣẹ̀rí àwọn nàṣọ́rá lélẹ́ yìí ẹnu bẹ́ẹ̀ láti máa mọ̀ yí pé ọlọ́run bá ṣe èlé ó ṣe léwọ̀ kìí ṣe orí ànábì ló bẹ̀rẹ̀ sallallahu alaihi wa sallam ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ẹlẹ́ẹ̀kẹta sọ ribal jahiliya káwà padà sí àsìkò kábẹ́bí sallallahu alaihi wasallam tó dé láàrin àwọn alárúbáwá àwọn náà máa gèlè wọ́n máa ń pe àsìkò tí káàkiri ní haúsá ní ìgbò ní èèbó ní àwọn àsìkò àìmọ̀kan periods of ignorance àsìkò tí wọ́n mọ̀ kankan tí ò bá rí bẹ́ẹ̀ ni àwọn táwọn ń wọ ẹgbẹ́ bí àwọn ọlọ́làjú àwọn west àwọn westerners ní àwọn europeans àwọn americans jẹ̀mọ́ tẹ́mọ̀ pé àwọn àsìkò ń bẹ ẹjọ́ náà ibùn ó sì ṣẹlẹ̀ náà lákòótá aṣọ yìí náà ojú wọn dúdú ó dúdú káríkárí bìsí náà ó sì dúdú wàláhì ojú wọn sì dúdú nísì láwọn àsìkò fi ẹ̀kọ́ sẹ́yìn wọ́n máa ń kó àwọn ìyàwó wọn wọ́n máa ń kó wọn lọ́jà wọ́n máa ń lọ tà wọ́n nílùú west wọn náà lè wádìí ẹ̀ wọ́n ní market náà pè ní wine selling bá délé báyìí tó bá gbójú délé báyìí ìbínú ni oúnjẹ mi kọ́ ẹ má bínú wàhálà ọmọ yìí náà ni àṣà àwùjọ áfíríkà àjọ òyìnbó ẹ̀ ò dáná jẹ àwọn amú ló bá gbé ó dìbò ọjà ọjà tó ti máa ń tàyàwó yóò sì lọ tàyàwó rẹ̀ àwọn akúwálé yóò sì máa náà àtijọba àtijọye àtẹntókà àtẹntókà everybody àṣà wọn nígbà náà ni eléyìí tá à ń sọ yìí títí tó fi dé bí eighteen century wọ́n ti ń ta obìnrin wọ́n ti ń ta ìyàwó ilé ìyàwó ilé wọ́n ti ń ta ṣùgbọ́n gbà tó yá <laughs> wọ́n wá ṣe conference pé àwọn obìnrin ṣé èèyàn ni wọ́n àbálùjọ nù wọn ọmọ bóbèrè ṣe àwọn tó ṣe conference yìí obìnrin ló bí wọn o wọ́n sì níyàwó ilé obìnrin náà wọ́n sì bímọ tó jóbìnrin wọn wá mọ mọ híyẹ tó wà lẹ́mọ̀rọ̀ à kí ni ẹsẹ̀ǹtì obìnrin wọn mọ wọn láti ṣe conference wọn wá ń dìde àwọn kan ní ẹ àlùdọ́nù ni wọn àwọn kan léṣù ni wọn àwọn kan ní wọn èèyàn àwọn kan ní àdẹ́dà ẹnu majority ni pé èèyàn ni wọn ṣé mùsùlùmí lè dìka ṣe conference látó mọ tó ń dóbìnrin ọlọ́ni náà lè mùsùlùmí náà wà lè mùsùlùmí náà wà lè mọ́mìnì náà wà lè mọ́mìnì náà wà lè kọ́ni àwọn táwọn pè lọ́nà dúró nìyẹn dásìkò yìí wọ́n sì ṣe wife swapping wọ́n máa ń swap ìyàwó ẹgbẹ́ fóònù lẹ́yìn mọ̀tẹ́ máa ń swap àwọn máa ń swap ìyàwó láàrin ara wọn wọ́n sì ṣe gbogbo àwọn kan jàhìlíyà ó sì bẹ̀. so tá a bá ń sọ nípa jàhìlíyà kìí ṣe àwùjọ àwọn lárúbáwá nìkan ló ń bẹ ó ń bẹ káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ni hádàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó dé ìbáṣepọ̀ owó ló mẹ́lẹ́ àárín àwọn lárúbáwá àti rìbá ẹ rí àwọn lárúbáwá lárúbáwá jẹ́ ìran kan tí wọ́n láàánú níbàámu sí property ni o àtọ̀ níbàámu sóbìnrin o tẹ́bí níbàámu sóbìnrin ni wọ́n láàánú obìnrin wọ́n láàánú obìnrin wọ́n níbàámu sí property wọ́n láàánú wọ́n máa fi dúkìá ara wọn tọrọ wọ́n mọ̀ ìyára wọn ní nǹkan lọ́fẹ̀ẹ́ láì gbèlé ṣùgbọ́n bí tí àwọn náà ti kó kù òun ni sáàmọ́ ń pè ní ríbá ríbá ni tó pinlẹ̀ àwọn àyà tọ́lọ̀ sọ̀kalẹ̀ ẹnìkan lọ bẹ́ẹ̀ nìkejì bí àpẹẹrẹ Umaru pápù yá mi ah máa yẹ agbára mẹ nígbà ló fẹ́ padà fún mi lóṣù kan ìṣí problem bóyá gbà á kò lè lọ́wọ́ tó kan èlé lókun kalẹ̀ ten thousand wọ́n yìí gbèdé lórí yẹn ṣùgbọ́n tó wá dìgbà tó padà wọ́n ẹ má bínú mo gbìyànjú mo sọ́ọ̀rù láti dá padà ṣùgbọ́n kìíní yìí ò lè rọrùn jọ tí ó lè fún mi ní ọ̀sẹ̀ kan sí oṣù kan sí ìgbà kan sí ẹ̀ẹ́ òun náà wà ní nígbà fún ẹ sí wàá fi èlé sí sókè ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ èlé gbọ́dọ̀ tó máa bẹ̀rẹ̀ ní tó bá fi lè mú ẹ tó o bá lè fulfil promise yẹn lásìkò tẹ́jọ́ àjílè lórí ọ̀rọ̀ ni ó kéé láti lè extend the time fún ẹ kó o fi dá padà ó fowó lè ju lápẹ̀ ní bẹ́ẹ̀ tàjílì ni àbí ríbá ríbá tàjílì ni ríbá nasiha nọ́ọ̀sì bẹ́ẹ̀ so eléyìí làwọn lábára mọ̀ láàrin ara wọn ṣùgbọ́n ó rinlẹ̀ káwọn lábára náà máa jẹ ìlérò nílẹ̀ yorùbá náà wọ́n máa ń jẹ́ wọ́n máa jèlé tó clear tó dájú wọ́n máa jèlé dáadáa wọ́n ní ó yáwó nílẹ̀ yorùbá wọ́n ní oṣùpá mélòó ló fi dá padà oṣùpá mẹ́ta ni oṣùpá wa ti yọ yẹni pé oṣù mẹ́ta náà ń pè lóṣùpá mẹ́ta wọ́n kó sára ògiri oṣù kan ti lọ oṣùpá kan ìkẹta ọ̀hárí ẹ̀ bóò ni àwọn tiẹ̀ nìyí ní bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ làwọn ó ti béèrè èlé ìyìn táwọn fi ṣìyàtọ̀ ní pé òkè tó bá yẹ pé tó gbé ẹ wá tó fi fẹ́ yáwó ìnira ni àárẹ̀ ni ó fẹ́ fi ṣe wòsàn ni wọ́n ní fèlè sí ó fẹ́ ṣòkú àjọ jẹ́ ni láwọn ọ̀rọ̀ yọ àmọ́ sátidé ó dá mi lójú sátidé ilẹ̀ sátidé kan ò mọ́ nílùú ọ̀yọ́ kán so àwọn ọ̀nà yáwó wọ́n lọ yáwó tọ́másí lọ yáwó ẹlẹ́dọ̀kú ayà yìí ten thousand ẹ̀ẹ́dì kan fifteen thousand ìyẹn ti wà tipẹ́tipẹ́ wọ́n á gba àlékún owó ẹyọ sánná níjọ́ wọ́n bá yá ní owó ẹyọ mẹ́wàá wọ́n ó gba owó ẹyọ mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n tó bá yẹ pé n tó yáwó fún ètò ìlera ni ẹni tí àárẹ̀ ń ṣe wọ́n fẹ́ fi ṣòwò san fún wọ́n lè má bèrè èlé tó túmọ̀ sí pé nílẹ̀ Yorùbá èlé kọ́ òun náà kó fẹsẹ̀ múlẹ̀ tó gbogbo orígun bẹ̀rẹ̀ rí ayé òun náà ni wọ́n ti ń jẹ èlé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó wá sọ ayé kalẹ̀ fún àwọn lárúbáwá ọlọ́ni ya ayyuhal ladina amanu ọlọ́ni lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sọ̀hábà muhammad sallallahu alayhi wa sallam kápọ́gbàgbé èlé lókùgbà tẹ́ni ò bá láǹfààní àti lè dówó padà wọ́n wá fi èlé sí i ọlọ́run yá àyíwá lẹ́dí náà mánu ọlọ́lẹ́yìn mùmìnì ẹ̀yin onígbàgbọ́ òdodo làtàkùlù àríbà ẹ̀yin ò gbọ́dọ̀ gba èlé o àjàáfàn mọ̀dọ̀ àáfà torí pé àwọn ọmọ gbà àjàáfàn wọ́n tún gbà mọ̀dọ̀ àáfà àjàáfà ni pé òkè ó yá owó olóhun ó dápadà nígbẹ̀yìn oṣù kò wá rí dápadà nígbẹ̀yìn oṣù wọ́n wà ní kó fi èlé sí káwọn lè bá lè extend ọjọ́ àti áàpù nìyẹn àlékún lórí tó yá tọ́ tó bá tún wá di oṣù tó àsìkò tó tún wá yá ẹ̀ nìyí tó tún bèrè sí tí ò tún rí tọ̀fíìlì náà wọ́n tún fi kún mọ̀dọ́ áfà mọ̀dọ́ áfà mọ̀dọ́ áfà ọlọ́run ló wá mẹ́rin tí ó mọ̀ mọ̀dọ́ áfà lọ ọlọ́lẹ́yìn mọ̀mí ní torí báńkì àyà yìí àwọn ẹlẹ́mí ìṣùgbọ́yé wọ́n ní kùtà burú mẹ́ta tó bá wá tó bá ti lè pọ̀ sílẹ̀ kókè ó wá bá mi ó lè fẹ́ yá ten thousand ó lè láti san thousand ẹ̀ mẹ́ náà ni mo gbà lọ́wọ́ ẹ̀ mi gbà lọ́wọ́ ẹ̀ wọ́n torí pé mi jẹ́ ah bó o bá jẹ́ ó ti

tọ́ torí àsìkò àríbá fil islam ipò olè bá bẹ nínú islam yẹn islam muhammad sallallahu alayhi wa sallam ipò wọlé ń bẹ àkọ́kọ́ sábàlì ìbá aṣọ fún wa òun náà ni ká wá àlékún lórí nǹkan tọ́lọ́ ọ̀bọ̀ òjòǹda ká wá àlékún lé lórí ọ̀nà méjì ni wọ́n gbà wá ìbá kan bẹ òun ló gbajúmọ̀ dáadáa tá a bá ń sọ rìbá rìbá rìbá èlé èlé èlé èlé èyí ń lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa mọ̀ sórí yé everybody náà ló mọ̀ èlé èlé èlé èlé ìkéjì ń bẹ lẹ́yìn ọba jókòó táwọn àfáà ló sún náà kò ní mọ̀ ìran alákọ̀ọ́kọ́ orin rìbá owó àbúkà bá sọ rìbá làákàyọ̀wá náà ni pé owó owó nìkan ló máa fi ń jẹ rìbá bẹ́ẹ̀ ni èyí ló gbajúmọ̀ ni kì í ṣe owó nìkan kì í ṣe owó nìkan ṣẹ́díyé sábìsì sábìsì iṣẹ́ a máa jẹ́ ìbá iṣẹ́ a máa jẹ́ ilé a máa jẹ́ ilé ẹnìkan bá wá tó bá ní òun fẹ́ ya ten thousand naira lọ́wọ́ yín àbó fẹ́ ya lọ́wọ́ ẹnìkan ẹni ẹni ten thousand yóò fi san fifteen thousand kí láàpẹ fáìfì orí ẹ̀ ilé ṣẹ̀fún yẹn clear ok ẹnìkan wá wá ó fẹ́ yáwó lọ́wọ́ ẹ lómi ten thousand ìwà ni ah, èrè fẹ́ yá ten thousand ẹ dákun bàbá mo mọ̀ ní pé ẹ máa ń kọjá ìgbà yìí gbogbo ìgbà lóòótọ́ àmọ́ra rí ọmọ rí náà tẹ́ mọ́ lọ tẹ́ mọ́ ń bọ̀ ni kò sí pẹ́ ní ọlọ́run yìí ìdákòóso tọ́lọ́ ìdí ń jẹ ìdánmọ́ jẹ kò sí afẹ́rò oúnjẹ sílé ẹ̀dá kan yá ní five thousand ẹ má wọrí ẹ má wọrí má wò lè rojọ́ ní má yá yí five thousand ẹjọ́ fáànù tó ń fẹ́ yẹn ẹjọ́ láti ẹ máa ń pa fáànù yìí ẹ máa ń pa tó bá lọ pa fáànù yẹn ó ti jẹ́ rìbá <laughs> ó ti gèlè tó wù ọ́ jẹnu five thousand ló wẹ̀ ní tọ̀ ń jẹ ló fi five thousand lé ten thousand ló fi ní tó wù ọ́ jẹ ní kókó bẹ́ẹ̀ pa yóò wà clear nísìnyí tó bá ní àà bàbá mo ní ẹyá mi 5,000 mo ní ẹyá mi 10,000 ẹni bá ní pa fáàmù tí ẹ̀yìn mo bá wá sí ìgbà yìí ẹ̀dọ́kẹ̀ yá mi lówó jọ kí conditional agreement nìyẹn eléyìí ìyẹn díẹ̀ ló mọ̀ tọ́ ẹni tó wá náà nìyí tó wáyé 10,000 tó ní ẹ̀ẹ́ wàá san fifteen thousand tó bá lóun lè san fifteen thousand ṣé yóò ya kò ní yá so ìkànnì káàsì ìkànnì káyìn so méjèèjì ní rìbá méjèèjì àtọ́rọ̀ jìnnà sí tó jẹ́ pé a máa fura kódà bí ìbá ṣe ní bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ ẹni ká ẹni tí ayáwó lọ́wọ́ ẹ̀ tó fi kí ẹ máa ṣe ní bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ òun lẹ́ni yẹn ni wọ́n béèrè owó lọ́wọ́ rẹ̀ tó kó fi ìlékun àbí wọ́n bèrè káyìn lọ́wọ́ rẹ̀ á fura gbogbo ẹnikẹ́ni tó bá yá lówó jẹ̀mọ́ tó bá ń ṣe dáadáa sí ọ ṣé wípé familiarity yẹn nìyí ó wà tẹ́lẹ̀ láàrin yín wọ́n gbà o tó bá ti wá rí ẹ ah hussein sẹ́wọ́n lè sẹ́wọ́n lè sẹ́wọ́n bọ̀ bọ̀ bọ̀ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé wá gbé ẹ mú wọlé lọ sáà mú lọlé náà rí wá gbé ẹ e, ẹ̀kan lọ́sẹ̀ ló ń gbé ọ nínú ẹ̀sìn Islam ó kàkúléètì owó tó wà lórí bó ṣe ń gbé ọ yẹn ó bọ̀ wá yọ kúrò nínú owó tí ó sọ fún ọ padà àìjẹ́ bẹ́ẹ̀ ìlélẹ̀ rẹ̀ ẹni tó ojú alówó ó wá lọ sí ah ewolé ewolé ewolé ṣẹ́ ń bí ẹmọ́ bínú ń tẹ́ṣe yóò dáná na gbàtẹ́fẹ́ yáwó lọ́wọ́ mi ẹpọ́n lójú nísìnyí àwárí nímọ̀ ẹ̀dọ́mọ̀ ìṣà wọlé ájíà ẹjẹ́ bá ń fún wọn tí ọ̀tà ìdákùn ẹjẹ́ bá fún wọn ẹdákùn kẹsàn-án ẹsẹ̀ ẹ̀kọ́ mú tútù náà mọ́ gbà á ẹ bá ti gbà á tó pé ń tàgbọ́ lọ́ba ó sì fún ẹ ní bọ́tú wọ́tà ó gbà náà tiẹ̀ wọ́n fi náà da bọ́tú wọ́tà nísìnyí àbí ó yọ kúrò ní one thousand eight fifty ló torí tó ń ṣe fún ọ yẹn kò ṣe nítorí tọgbọ́ ó ń ṣe nítorí tó wà láàrin wa tiẹ̀ ilé ló ń fún ọ yẹn làwọn sábà wọ́n máa ń lákìyèsí àti ìfurasí alákòókò wọn bá abúlé ibùdó àbá sọ̀rọ̀ tẹ̀ máa tàlá àlùkùnà ó ní wà abúlé ibùdó àbá ó ní ìlú tá a wà yìí òun fẹ́ gbọ́dọ̀ yé dáadáa yẹn nílùú Madina ó ní ìlú yìí ẹnìkan wá bóun ó yá ten dinar lọ́wọ́ òun apẹja ni kò wá sí ìsan ten dinar ṣùgbọ́n gbogbo àfíkà tó bá ti ń dé látòdò tí máa ń yà lé òun ọ̀dọ́kùnrin ẹgbẹ̀jẹ̀lẹ́ yìí o ẹgbẹ̀jẹ̀lẹ́ yìí o ẹgbẹ̀jẹ̀lẹ́ yìí o ẹni àwọn bá bẹ̀rẹ̀ láti pé ah, kí ló lè sọ ọ̀bẹ̀rẹ̀ láti a ah, ṣe orígun tó wà yìí orígun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ rìbá ni o rìbá gbalẹ̀ gboko níbẹ̀ tó bá rí bẹ́ẹ̀ iye ẹgbẹ́tẹ́ nìyẹn ti fún ẹ kakuléètì ó wà minus ti ten dinar kúrò nínú three dinar ó kéé lò ó seven dinar ní gbogbo àlọ́wọ́ rẹ̀ so eléyìí tá à ń sọ yìí à ń sọ kálẹ̀ mọ̀ pé wọ́n máa sọ rìbá èlé nínú Islam ó ju owó lọ ó ju owó lọ so bẹ́ẹ̀ nìkan máa wá bẹ́ẹ̀ tí èjẹ́ tó dájú pé familiarity wà láàrin tẹ́tẹ́tẹ́ tẹ́lẹ̀ ẹ máa ń ṣe dáadáa síra yìí <laughs> ẹ wọlé ẹ wọra dáadáa ó wá yá owó mọ́ bẹ̀ níṣẹ́ kankan mọ́ bẹ̀ níṣẹ́ wọ́n ní kó bẹ̀ sómi lò umu kìlẹ̀ fẹ́ rákùn mú bèèrè umu lágbẹ́rẹ́ rẹ̀ èmi náà nìyí rákùn mo nídi owó ni mo nídi two thousand naira ni mo fẹ́ rà rẹ̀ fáwọn ọmọ mi ni o sì bá tó ń gbálẹ̀ lọ́wọ́ tó fi mọ́ ní kó bẹ́ẹ̀ gbá o ẹ̀dá bá ń gbá yòókù kò yé yóò gbà ní tó sì mú tó fi gbà ní kí ni torí owó torí kó wáyé fẹ́yàwó ó lè máa bẹ́lẹ̀ lọ́nà kókàn wọlé rẹ̀ pé nígbà mú balẹ̀ wà kó wọn gbé wálẹ̀ fún láti bó síbo àá tó bá rí bẹ́ẹ̀ ìsìláàmù ó jẹ́ ká gbọ́ yìí pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa báwọn sábàbí bá lọ sí gbèsè lọ́dọ̀ àwọn tó yá lówó ká má gbàgbà fún wọn wọn ní jókòó lórí ẹ̀ tó máa ṣe wọ́n lálejò kódà wọ́n ní wọlé wọ́n ní wọlé sáwọn bá gba ìlé tọ́ ẹ̀ẹ̀rí sábà tí wọ́n gbọ́ yí bẹ́ẹ̀ ìtàn pé ní èlé ìran méjì rèé èyí tó pọ̀ tó wọ́pọ̀ táwọn èèyàn mọ̀ òun lówó ìṣòwò nìkan service kindness àmọ́ wọlé ìtàn pé ní èlé ókè àwọn tó ń gbowó náà nìyí owó náà nìyí wọ́n lè fi ra kindness wọ́n lè fi ra yìí wọ́n lè fi ra iṣẹ́ so àtowó àtiṣẹ́ àyígbà níbi èlé bí islam amẹ́ríkà gbìyànjú tẹ́ lè ìdí islam gbà lérò nìyẹn lẹ́yìn náà tá a bá wá ń sọ nípa rìbá lódìdí rìbá kú sí ọ̀nà mẹ́ta àwọn àfáàmì wa ní méjì àwọn tó ní méjì ni àtàwọn tó ní mẹ́ta ni ṣìláàfù tó wà láàrin wọn different tó wà láàrin wọn tó ti yé bábá fi ẹ̀ eh, different ni ṣìláàfù làbùbínì yẹni pé tó wà láàrin wọn nìyí in terms of terminology ni ọ̀rọ̀ kan náà ni wọ́n jọ ń sọ àwọn kan wá ní wá ní ribal qurud ribal qurud òun ni rìbá tó máa ń wá látara ìyá àyẹ̀ ní nǹkan ẹlẹ́ẹ̀kejì ríbalìbòyú ríbalìbòyú òun ni ìrìbá tó máa ń wá èlé tó máa ń wá látara òwò ṣíṣe àwọn kan ní no mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ríbá ẹ̀nẹ̀fíà ríbá ẹ̀nẹ̀fíà iṣẹ́ à ń pè bẹ́ẹ̀ òun ni ká torí extension àlékún ọjọ́ tá a fẹ́ fún yàn tó fi dá nǹkan tó yá lọ́wọ́ wa padà káwá fèlé sí i wọ́n ní kí ni ríbá ànàsíyà nàsíyà ní kí ni àtàkìrì àtàjìrì ok wọ́n bá mi ó ní kí yẹ lọ́wọ́ five thousand nígbà olóòjà padà onílálẹ́ pàtó nílálẹ́ owó náà kọ́ oníkì má bínú tó bá dàárọ̀ ok má tó bá dìláàrọ̀ gbà náà máa ẹ̀ tẹ́lẹ̀ fún ẹ ṣùgbọ́n five yẹn ni wàá sọ di five thousand five hundred naira ìlànà tó ní kí ni ríbá àtàjìrì ríbá nàsíyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ríbá alqard ríbá alqard òun ni káyà àyẹ̀ ní nǹkan ká sì dìmáàlì fún ríbá lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn ni tó kó mọ́ tó wọ́pọ̀ lásìkò tá a wà yìí òun náà ń lò ní throughout the world in fact òun ló pinlẹ̀ àwọn banking industry wa àwọn àlùbọ̀nù àdíyà conventional bank tó wà yìí dba e, gbogbo báńkì yẹn lèyí tẹ́ bá ti yọ ìbá kúrò wọ́n kàn wò ní ìbá ní foundation wọn tẹ́ bá fi lè yọ ìbá kúrò báyìí nígbà tí yẹn yọ tá lọ́wọ́ arọ ni yóò lọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ti rí bá ti lọ fáwọn pé ok ẹ̀gbọ́n fẹ́ import ni ẹ̀fẹ́ kọjá kan wọlé ni ó dẹ̀ níbi tírí mílọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti sọ fún ẹ pé tírí mílọ̀ yẹn nìyí àwọn fifty percent lórí ẹ̀ ò lè lé wàá fi one point five wàá fi kún àwa di kíni yóò di four point five tó wà dápadà lẹ́sẹ̀kẹsẹ̀ bíbá kí nìyẹn bíbá lè kọ́ọ̀dù sókè yẹn ló wọ́pọ̀ káàkiri òun ló ẹ̀tẹ́ lórí àwọn agbọ́nrin ní ìtàpàdà mú wá insha Allah láti bá débẹ̀ tọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ìran rìbá káde owó ní ribal fadlu ribal fadlu ẹ̀rí rẹ̀ rí bẹ́ ilé ìná nìyí kò sí ibi ti rí àti ní ìsìlámù nìkan it's a special package fọ́nà ti fọ́nà bí wa muhammad sallallahu alayhi wa sallam ribal fami special package òun ló jẹ́ tó dá sí kò sí ibi ẹ̀sìn tẹ́ ti rí àti nínú islam ẹ sì máa rí nínú súnà ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam nígbà tó lè rí alfadu òun nìyẹn ribal pan ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni pé àwọn èròjà kan wà àwọn items kan wà àwọn items yìí rìbá product ni wọ́n ìdágbé rìbá ni pé rìbá máa ń wọ̀ wọ́n èròjà rìbá ni wọ́n ṣe pé sábà ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ zakat ó lè kẹta máa ń pè ní alamuwal àti zakawiya zakatable product kéde gbogbo ohun tí yàn ń tà ní zakawọ̀ kéde gbogbo tá a bá ní ní zakawọ̀ tó yé ẹni tí ó ní ehoro catfish adìẹ kò bá ní wọ́n bílíọ̀n ní nọ́mbà rìbó wọ̀ wọ́n zakawọ̀ wọ̀ wọ́n wọ́n ń ṣe èròjà zaka ṣùgbọ́n tó bá yẹ pé ẹni yẹn owó ló kọ̀ǹbáàtì owó ló ní lọ́wọ́ ó wá kọ̀ǹbáàtì owó yẹn sí ehoro àbí catfish àbí adìẹ ẹ̀hẹ́ ìgbàká fi wọ̀ tó tiẹ̀ tó ìgbàká wọ̀ kì ṣe torí kó jẹ́ ehoro àbí torí kó jẹ́ ẹ̀jẹ̀ kan no torí pé owó ló fi pinlẹ̀ rẹ̀ yẹn làwọn afáàmọ́ ń pè ní ròdù àtìjàrà tó tiẹ̀ tó bẹ́ẹ̀ náà ní ọ̀rọ̀ rìbá tó rìbá gẹ́gẹ́ fún rẹ̀ nínú Islam ó ní product ó ní àwọn nǹkan kan tó dá sí pé nǹkan rìbá ni wọ́n wọ́n máa ń pè ní reviable product nínú Islam àwọn reviable product yìí àwọn alọ òfin tí Islam là kalẹ̀ ká tó lè fi wọ́n ṣòwò láàrin ara wa àìmọ́tẹ̀ ló fi yẹn nìyí ni ó mú wa kó sínú rìbá rẹ̀ bẹ́ẹ̀ sì ni tí èyí bá ṣe àwọn nǹkan yìí tó bá àwọn nǹkan míì ni àbùkátà kátẹ̀ láwọn òfin yẹn àwọn òfin yẹn tó de àwọn product rìbá kò sí lórí àwọn èròjà míì ẹlòmíì sì kò yé a ní kí wọ́n pa kí wọ́n ṣe pàṣípààrọ̀ àwọn kan máa ń gbé aṣọ káàkiri àìjíṣà kẹsàn-án bá mi àti báàpù àti goro ẹ̀ ike wọ́n máa fi ń gba kí wọ́n ní parọ́ ẹni náà kọ̀ndẹ́mù ẹ̀ kí ló dé ní fẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ àná ẹ̀wò náà nígbà tí àwọn kò dìde agbádá mẹ́wàá kalẹ̀ àwọn àfọ̀ní kọ́ọ̀pù kọ́ọ̀pù mọ́mi wọ́n ní ṣe ìsèǹ balù ni wọ́n ní jẹ́mílì kìíní yẹn yìí ó jura wọn lọ lọ bó ṣe máa wò kọ́ yẹn wọ́n yẹ wò bá wọn nítorí àwọn òṣèpé ṣé aṣọ ṣó ń bẹ nínú pródọ́kì rìbá ṣé ike tó wà nínú pródọ́kì rìbá tó bá ti wà ń bẹ̀ tí o bá ti wá sí mbẹ ìwọlẹ kò sí tó burú dùn bẹ so èèyàn bá àpò gbogbo aṣọ tó ní láti gbèsè ayé ẹ láti gbà tó ti wà ní kókó títí tó fi di gbogbo seventy years tó bá kó kalẹ̀ tó bá fi gbà sídìí kò sí problem kò sábò ń bẹ̀ tó fi yé ọlọ́ni ìnàmá àdásọ́lá ní ìnàmá lè àǹtàrọ̀ dín ìdáǹtò ní owó ayẹnusẹ̀ra yín náà tẹ́ bá ti yọnu sẹ́ra yín ní problem ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ẹ bá yọnu síra yín àfi kẹ́ tẹ̀lé protocol tó dé àìjẹ́bẹ̀ ẹ ẹ kò sínú rìbá. tọ́ àwọn kan ní arábìwá Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ àlàyé fún wa nínú àdé àfáwọn abdullahi ibn Umar abdullahi ibn Mas'ud àfáwọn Abu Sa'id al-Khudri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọn sọ̀hábà. ó lè rẹ́ pé àwọn kan wọ̀nyí wọ́n níye ìyàgbẹ́nu ń bẹ láàrin àwọn àfáà pé ṣé iye tánàbí sọ òǹkà àwọn tó sọ yìí nìkan ni àbí kí ni rízì tánàbí fi ka àwọn tí ní ikún èròjà rìbá sábẹ́ tẹ̀síwájú ẹ̀rẹ́kẹ́ ká fún aládìsá Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu anábìsọ̀lọ́lọ́ àbúlá ni láàtẹ̀bẹ̀rù الذهب ẹ má fi gold pààrọ̀ gold ẹ má ta gold kẹ́ ẹ fi ra gold tó ti yé ìlà mislam bí misli kó jẹ́ òun bí wọn kan náà wẹ̀lẹ́ tẹ̀sùpù báàbù wà lábáàdì ẹ má fi kún ara wọn tó ẹ má fi kún ara wọn tí ò ní tó ra wọn wẹ̀lẹ́ tẹ̀bí alùwárọ̀kí alùwárọ̀kí bí wọ̀rẹ̀ ẹ má fi sílvà pààrọ̀ sílvà ilẹ̀ mìtìlán bí mìtìlì àti kó jẹ́ irú kankan náà òdiwọ̀n kan náà wọ́n láti ṣíkù bá jù bá àdọ̀ ẹ má fi kún ara wọn wọ́n láti rí ìlú nínú ìyàrá ìbá lè ẹ má fi góòlù tó wà lẹ̀ tẹ̀ tàá èyí tẹ́yìn wá fẹ́ gbà padà nínú góòlù ẹ wà á gbà á létà ẹ má fi góòlù tó wà ńlẹ̀ kẹ wá ta lórí èyí tí ò sí ńlẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ má fi sílà tó wà ńlẹ̀ kẹ wá ta lórí èyí tí ò sí ńlẹ̀. ọ̀rọ̀ pọ̀ nínú àdéhùn tó kún bọ́bọ́ ṣùgbọ́n ní lára àwọn èròjà rìbá rìbá product anábìsọ ó ní azahab is zahab gold góòlù èròjà rìbá ni gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣòwò gold gold business ó ní special ẹ̀kọ́ nínú Islam àìjẹ́bẹ̀ ó jẹ́ rìbá gold jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni alfidmọ̀ silver tábà ti fẹ́ ṣòwò silver jẹ̀mọ́ ó ní special ẹ̀kọ́ tábìbà lò ó jẹ́ mélòó ó jẹ́ méjì náà ṣe adé nínú góòlì àtàrà góòlì náà ti yọ owó dínàr dínàr ẹgbẹ́ góòlì àwọn ọmọ wọ́n lè mẹ́tì góòlì wọ́n lè mẹ́tì ẹ̀ kọ́sọ́ ní nǹkan míì nínú tí wọ́n yọ àtàrà góòlì olówó dínàr tó bá rí bẹ́ẹ̀ òfin tó de góòlì olóde dínàr ló pẹ̀lẹ́ tó góòlù àti dínàr mẹ́mọ́ náláyà nábì tó ẹgbẹ́ kọ́rẹ́ǹtì tó bá rí bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ti ń ná láwùjọ ti yín tó dúró nídúró owó ó ti kó sínú ní ìjùmọ̀ àwọn àwọn afáàfin lẹ lórí pé anukud alimọ̀ásìrọ̀ àwọn owó ìgbàlódé current currencies àwọn modern currencies náírà dọ́là pound rial gbogbo ẹ̀bẹ́bẹ́bẹ́bẹ́bẹ́ lọ́nà àwọn owó táwọn èèyàn ná láyé تقوم مقام الذهب والفضة àmọ́ wà ní ipò góòlù àti sílvà ṣókè tó a ti rí èròjà rìfánìtì gold and silver àti tó bá tara rẹ̀ yọ àti tó bá dúró fún lẹ́yìn ẹ̀ anábìwá darúkọ sallallahu alaihi wasallam ó ní ash-sha'ir bish-sha'ir jéró mílẹ̀ bí ọkà bàbà bí ìrẹsì المشي بالمشي إيو التمر بالتمر ديفيدو تفيه مثلا بمثلين àwọn ọ̀ràn ẹlẹ́kejì yìí òun làwọn ọ̀ràn tá à ń pè ní food stock oúnjẹ tá à máa ń jẹ tó wá rí bẹ́ẹ̀ àwọn oúnjẹ tá à máa ń jẹ tó dá sí pé wọ́n máa ń scale a máa ń wé rẹ̀ irú àwọn oúnjẹ yẹn nìyí tá a bá fẹ́ fi wọ́n pààrọ̀ wọ́n bùkátà sẹ́ṣíà ẹ̀kọ́ so ilé ìlànà pè ní rivers alifatulo ìgbà tí kọ́kọ́ rẹ̀ bábá lónìí lágbọ́nrin kó lè balẹ̀ kílẹ̀ jù ọ̀dàdà na òní wípé àwọn èròjà rìbá káàsọ yìí tá a bá fẹ́ fi wọ́n ṣòwò òfin àkọ́kọ́ ni pé tí wọ́n bá jẹ́ ìran kan náà ìran gold jíǹsù ni gold kò bá jẹ́ white gold kò bá jẹ́ black gold kò bá jẹ́ red gold gold is gold tá a bá fẹ́ exchange gold a fẹ́ fi gold gba gold èmi ní gold lọ́wọ́ ten carat twenty four carat ó lè jẹ́ one gram ni mo ní lọ́wọ́ ìwọ náà dì ní gold lọ́wọ́ twenty four carat tó fi yé one gram of gold a máa fi exchange fún one gram of gold kò gbọ́dọ̀ dúra wọn lọ tábà ti gbọ́ yé bẹ́ẹ̀ káwá gbé owó náà sórí ẹ̀ náírà àti náírà èmi ní one thousand náírà àwọn fẹ́ pààrọ̀ ìgbà àti fẹ́ pààrọ̀ afẹ́ ẹ̀kẹ́yìn náírà síra wọn one thousand náírà á fi pààrọ̀ fún one thousand náírà ìkan dúdú ìkan dọ̀tí kò kan lọ́wọ́ torí pé kò ní bá lù ìkan gánà agánà owó ìkan kan náà lọ́jà tó bí láti mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe owó pàṣípààrọ̀ new note nídìí ìdí ọkọ̀ àbí tó ń wá sí papí tó máa ní òkè o ẹgbà owó àádọ́rán one thousand ẹ wá mú owó tó dọ̀tí wá one two fún ọ̀dà ìdí orí ẹ̀yẹ́ ń kọ́ èlé nìyẹn tó tó pé bí ẹ bá fẹ́ ṣe owó gold àti gold silver àti silver owó kan ìyẹn owó kan náà síra wọn mọ́jẹ̀mú méjì lóde alákọ̀ọ́kọ́ alimumasala ó máa jẹ́ of the same quantity iye kan náà ni ó jẹ́ tó iye five gram of gold á ti pààrọ̀ five gram of gold two hundred naira á ti pààrọ̀ two hundred naira condition kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtàkọ́ àbùdù àtàkọ́ àbùdù instant exchange a máa ṣe pàṣípààrọ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ gbà bá mú gbà bá mú èdè pé gbà èmi ń kọ́ ẹ̀rọ ọ̀rí ó ti lọ́rọ̀ ọmọ bọ́lọ̀ mú wá lé lọ bá kẹ́ padà àìjẹ́ bẹ́ẹ̀ ó jẹ rìbá sókè kò sí pàṣípààrọ̀ níbẹ̀ so ó ṣe wá wà lórí góòlù yìí gbogbo ọ̀nà góòlù kan náà bákan náà ni náà ṣùgbọ́n tí wọ́n ì bá ṣe dínsù ìran méjì la fẹ́ fi pààrọ̀ gold àti silver a rí pé wọ́n ti yàtọ̀ ordinarily gold ní báàlù ju silver lọ mọ́jẹ̀mú kan lóde òun kí ni mọ́jẹ̀mú náà àtàfà òbòdò òun ni instant exchange ká wọ́n jẹ́ the same kò sí mbẹ́ tó túmọ̀ sí pé a lè fi one thousand grams of gold ká fi gba one gram of silver tó túmọ̀ sí pé a lè fi náírà one thousand dollars káfí gba one thousand naira ṣùgbọ́n pàṣípààrọ̀ yẹn yóò wà ní ẹ̀tẹ̀kẹ̀tẹ̀ kò sí lọ kábọ̀ níbẹ̀ ilé ìtàn sọ yìí àwọn mọ́là tí wọ́n ń ṣẹ́wó wọ́n pọ̀lù sílẹ̀ àwọn ọmọ tó ń pè ní gbogbo àwọn tó dáǹsọ yìí wọ́n mọ́ wọn ò mọ́ kódà lè ní bàbá billion dollar no worry ah i know your house now if you na happy the you dey for number twenty four you dey go dey sweet no worry i go bring your naira come night bí bá ti wọ ọ táwọn náà bá ti wọ bí a bá kọrin dáadáa lórí international market a rí every second price dọ́là kò dúró mi kan náà price gold kò dúró mi kan price silver kò dúró mi so bẹ́ẹ̀ náà ni àwọn oúnjẹ tá a máa ń bí rice bí ẹ̀wà bíi gàrí kò sáburú bẹ́ẹ̀ ká fi ìrẹsì nàìjíríà ká fi gba èyí tí ọba àlú sáwúdí tó ń jẹ ṣùgbọ́n ká mọ̀ pé right is tó bá ti wá níbẹ̀ á fún ìmọ̀jẹ̀mú méjì alákọ̀ọ́kọ́ àtàmọ́kúlù the same quantity òun ni agolo dèríkà ráìsì ti nàìjíríà á fi pàrọ̀ fún agolo dìríkà èyí tí ọba táwọ́dí ń jẹ gàrí ìjẹ̀bú àti gàrí ọ̀yọ́ ó lè lọ ṣùgbọ́n yóò jẹ́ the same quantity ohun tí wọn kan náà ni ó jẹ́ pẹ̀lú mọ́jẹ̀mọ́ ẹlẹ́kejì kí ni àtàkọ́bùdù á fi pàṣípàrọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ instant exchange tó ti yé sókùtà burú bẹ̀ kí sápàrọ̀ ìtẹ́ni ẹni lọ́wọ́ tí táwà ní lọ́wọ́ islam ò sílé wọ̀ ó lè lọ bẹ́ẹ̀ so a lè fi ìrẹsì kápẹ́gbà ìrẹsì yìí àmọ́ yóò jẹ́ òjòwò kan náà ṣùgbọ́n tó bá tẹ́sí pé ìran méjì ni ìran ọ̀tọ̀ọ̀tọ̀ sábà ń sọ ìran right pẹ̀lú varieties ẹ̀ ìran kan ni wọ́n so ìran mi ò lẹ̀ wà ókè afẹ́fì ìrẹsì èmi ní ìrẹsì ìwọlẹ́wà ìrẹsì òwú èmi jẹ ẹ̀wà ló wù mí jẹ ẹ̀wà òwú ọ jẹ ìrẹsì ló wù ọ jẹ a lè parọ́ àbí ká pààrọ̀ fúnra wọn ṣùgbọ́n má jẹ̀mú ní kí ni a ti pàṣípààrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò pọ́n dandan kó jẹ́ yẹ̀kan náà èmi lè mú agolo dìríkà rẹ sí kí n fi gba àpò ẹ̀wà lọ́wọ́ rẹ tó bá ti yọ́nú sí ó lè lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò gbọ́dọ̀ wáyé ni wípé nígbà tí máa fún lágolo dìríkà rẹ sí wọ́n ni ah má bínú ó dọ̀kún máa mọ ẹni ẹ máa wọ̀n rí ẹ máa lọ́lé ọ máa gbọ́ bá yín o kò sí tó jọ gbàgbọ́lọ́ dìrí kàrẹ́ tìrẹ tó bá ti gbélé pè ní ìgbélé lọ́wọ́ má gbà sí ní. tó ti yé so eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa a gbọ́dọ̀ jẹ́ ti a ti gbọ́dọ̀ máa lo bẹ́ẹ̀ torí pé n ti máa jẹ́ kí yẹn jẹ èlé lára ìdílé òun náà ló dé òun ló wọ bí táà ń pè ní sọ́rfù sọ́rfù náà sọ́rfù ní exchange tó bí káàkì nǹkan pààrọ̀ láàrin ara wa síra wa ta bá fẹ́ òfin tó de àwọn èròjà rìbá yìí ó dè wọ́n níbi sọ́rìkù náà bá a bá ti ìtajà ìsìláàmù orí sọ́rìkù gẹ́gẹ́ bí bíhù pàǹtà náà ni ok o fẹ́ pààrọ̀ eléyìí sí ẹ̀hẹ́ tó bá jẹ́ pé the same kind ni wọ́n o gbọ́dọ̀ tẹ̀lé mọ́jẹ̀ méjì alákọ̀ọ́kọ́ yóò jẹ́ na kan náà ó lè ṣe ní pàṣípààrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ok mo bẹ́lẹ̀ lórí ọ̀kadà mo ní two hundred naira lọ́wọ́ odidi ọlọ́kadà gbà ó lọ́wọ́ ní change mo wá rí umu táwọn tajà umu ẹ̀dá kù ẹ mi ṣe owó yìí ẹ bá ṣe afá ẹ má bínú fifty lọ́wọ́ mi kò pé kí ẹgbẹ́ ẹgbẹ́ bàrẹ̀ lítà lítà lítà ní wájú lítà ó ti jẹ́ rí bá wàláì ó ti jẹ́ rí bá nítorí lè ṣe bákan méjì alákọ̀ọ́kọ́ ó lè yá ó lè change kúrò níbi sọ́rọ̀fù kò bọ́ sípò kọ́rídù tó ti yé ó lè kúrò níbi pé o fẹ́ because torí tí wọ́n lè tí wọ́n lọ́wọ́ yẹn nìyí o fẹ́ tà fún màmá ni o wá fẹ́ gba wẹ́wẹ́. so òfin ẹ̀sìn rẹ̀ ni pé tí díìsì rẹ̀ tó bá ti jẹ́ the same kind the same thing náà ni so one fifty ẹ ṣe ẹgbẹ́ two hundred naira now àbí ẹ̀hẹ́ so o ò lè parọ́ so o wá lè mọ̀mọ́ ẹ má wọ̀ rí ẹjọ́ ẹ̀yá mi fifty naira So ti ẹ̀yá mi fifty naira nìyí ẹ̀hẹ́ o bá dá padà lálẹ́ o bá dá padà lẹ́yìn ọdún kan lókùnbà tí a náà bá sọ pé ah bí màá yọ fifty naira ó fi sọ seventy naira tó bá ti fẹ́ lékún èlé tuntun wọ́ọ̀nù ṣe àwọn kò wá wọn tiẹ̀ wa ẹgbẹ́ rẹ̀ tí bá dilálẹ̀ máa ní kọ́ mi Abdullahi Abdulrazak kó wá gba nítorí àdókù ó ti délé. sóyè torí nǹkan kan náà àwọn ọ̀sàkéjì àwọn àlàáwò pé a ṣèbí chéǹjì ni ṣèbí tó wa chéǹjì ẹ̀ náà ni ẹ gbẹ́sí máa ń ẹ̀ náà nìyẹn nìyí ó ti involve buying so agbọ́dọ̀ ṣàkíyèsí àrí ẹ̀ so agbọ́nrí káta owó ibi tó kó sí nìyẹn so gbogbo tó bá ti jẹ́ èròjà rìbá bí owó àbí gold àbí silver àbí àwọn food stuff táà máa ń wé táà máa ń measure ẹ̀hẹ́ tó bá ti jẹ́ the same kind ìran jíǹsù kan náà ni a rí pé wọ́n jọra wọn ní quantity bákan náà kọ́ adẹ̀ṣe ní

máa dá padà fún ẹ kò sáburú níbẹ̀ so yóò nídìí instant exchange ṣùgbọ́n òkè wọ́n gbé agolo dìbíkà ìwà dání o sì ní jẹ o wá ní ìdàgolo dìbíkà rẹ sí ẹgbẹ́ ti pàṣípààrọ̀ ẹ lè lọ ṣùgbọ́n yóò jẹ́ pàṣípààrọ̀ yóò wáyé lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn náà anábì sallallahu alaihi wasallam wájẹ́ kó wáyé pé gbogbo rán rìbá pátápátá lọ́nà ayé akọ́ ní alukọ̀rọ̀ ní o tó ti ìran ìbá mẹ́ta lọ́tọ́ fún wa lẹ́sìn alákọ̀ọ́kọ́ rìbá ànàsíyà ẹlẹ́kejì rìbá alukọ́rọ̀tù ẹlẹ́kẹta rìbá ọ̀dọ́fẹ̀lẹ́ ká mọ́ o ó pàtàkì o rìbá alfadlu rìbá ànàsíyà rìbá alukọ́rọ̀tù àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó pàtàkì ká mọ̀ wọn gbogbo ìran rìbá pátá yá ayúwa lẹ́bí náà mẹ́nu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo takulọ́ ẹbẹ̀rù náà ọlọ́run ẹbẹ̀rù yọ ọlọ́run wàdárù máa bá fi yàmínà rìbá nǹkan tó mọ̀ mí ni ìrìbá ìfẹ́ ẹ̀ ti ń jẹ bọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìrìbá tẹ́ ń jẹ bọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ní ẹ̀mọ́ ti bẹ̀rù nígbà tẹ́ ẹ̀ ti mọ̀ ẹ̀sílẹ̀ tẹ́fẹ́ tó ti gbàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ padà síbẹ̀ mọ́

owó tẹ́ẹ̀dù jíṣẹ́ ti bẹ̀rẹ̀ owó ẹ̀yin lẹ́ni nǹkan yín ẹ̀yin lẹ́ni nǹkan yín so àìjẹ́ rìbá èlé ọlọ́run bá ti lé wọ̀ áyà yìí onímọ̀ mọ́lìkì lórí ló fi fọ́ arákùnrin kan ní fatuwa arákùnrin ẹ̀rí níjọ́ kan arákùnrin yìí lọ lọ́nà ó wá ró ń tọ̀ hún bó ṣe ń já sí gọ́tà ló ń já sí kòtò ló ń gbéra yílẹ̀ ló ń dojú bolẹ̀ kí ló fà ti ṣe máa ń pa lọ́sí arákùnrin wa ní ah subhanallah tí bá lè lé yẹn kan lélẹ́yìí ọkọ̀ yẹn kan lélẹ́yìí bàbá yẹn kan lélẹ́yìí òun lọ tó wá sí báyìí ah olóhùn òun o òun gbà pé kò sí ẹ̀ṣẹ̀ kan nínú ìsìláàmù yìí tó burú tó tó ọtí mímu ó ní bẹ́ẹ̀ nìkan bá lè ó búra ẹnìkan ò lè mú wá fóun bẹ́ẹ̀ nìkan bá mú wá òun wá torí ẹ̀kọ́ ìyàwó arákùnrin ló bẹ́ẹ̀ tẹgbọ́n yé ẹni pé gbà rí consequence tí ọtí tó ń fi ọlọ́tí tó fi ṣe one act ah, tó ń bára ẹni tó lè mú ẹ̀ṣẹ̀ tó ju ọtí múmu wá ó lóun ó pọ̀ ìyàwó òun òun gbà pé kò sí ẹ̀ṣẹ̀ tó tó ọtí múmu nígbà tó sọ̀rọ̀ yìí ó dágbé ó gbọ́dọ̀ ṣọ́ra ìdí bára bá ṣe ń kẹ nígbà lórí sọ̀rọ̀ àwọn àfóòdé súnà wọn àlọ́ torí ẹ̀ka dírà wọ́n sì fún wa mú wa bí ìtòsọ́jọ́ ní ìjókòó kí ṣàlàyé fún ọ bàtà arákùnrin yẹn sọ tó sọ mọ́ mọ́lìkì wa padà sí láìbírì rẹ̀ ló bá ṣe báàkù mọ́ mọ́lìkì ẹ lọ́ bá wà wá lẹ́yìn báàkù nígbà tó dé wọn ló sọ báyìí nílò ní ó ní bẹ́ẹ̀ ni òun sì dúró sí ìyàwó rẹ̀ ó ti kọ́ ò àwọn olóhùn ti kọ́ olóhùn ẹ̀ṣẹ̀ náà ṣe olówó à náà àríbà arákùnrin náà ní bóòlù bẹ́ẹ̀ mọ́mọ́lìkì ni ẹni tó mú wọn sí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run bó dèkílẹ̀ ogun pẹ̀lú ẹ̀ kò dèkílẹ̀ ogun ọlọ́run ní kó bóun jagun tó túmọ̀ sí pé bórí ọlọ́ ti ṣe yí tó bó ṣe yí tó bó ṣe dàrú tó kò lẹ́jà sí ọlọ́run jagun tó ti yé ọlọ́run gan náà sì pé níjà ṣùgbọ́n èlé ọlọ́run pè níjà ah arákùnrin yẹn balẹ̀ sí ètò ìyẹn ìdí rẹ̀ domi ni mọ́mọ́ lè kíní kó lè yọ dáadáa ọlọ́run ní fàyín lámúta fún àlú fàdánù bí harbi nàmbà ó ní ká lọ wó dáadáa ó ní ìran ẹ̀ṣẹ̀ méjì péré lọ́lọ́run ti dìkílẹ̀ ogun fẹ́nikẹ́ni tó bá kọlu ẹ̀ṣẹ̀ náà ó lọ́tí òsì mẹ́ alákọ̀ọ́kọ́ ẹni bá jẹ rìbá tó ń gbowó èlé ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó bá ń gbógun ti àwọn ọ̀rẹ́ ọlọ́run àyù ọlọ́run àwọn ẹni ọlọ́run ọlọ́run bàjágun tó bá rí bẹ́ẹ̀ ó ti kọyàwó rẹ̀ o lóbi tó wáyé pé kíkọ̀ méjì ti lọ sẹ́yìn ó parí nù bá jẹ́ pé ìyára àkọ́kọ́ láyéláyé rẹ̀ ó mọ̀mọ́ lóṣù eléyìí ẹ̀kọ́ ní ìfọ̀jọ̀ náà tó fi anábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ tó pọ̀ fún wa nípa ọ̀rọ̀ rìbá anábì ní dirham ó ní ẹ̀rí dirham owó dirham àtàrà silver náà fi ṣe dínẹ́rì mẹ́sàn-án gold díríàmù kéré sí dinar bàbá ń sọ náírà and kọ́bọ̀ kọ́bọ̀ wà ní dèdè díríàmù anájú wọ̀sán lọ́wọ́ sọ́lá ní díríàmù kan tíyàn jẹ níbi rìbá yàkúlù rọ́jù tíyàn jẹ wọ̀wọ̀ yá aláb tó sì mọ̀ ìpọ́lọ̀ ọba ti léwọ̀ aṣáàtò ní sèkì bàtàrà sí nàìjíríà zaniya ẹ̀jẹ̀ tí ó nílẹ̀ ó ju kíyàn ṣe zìnà pẹ̀lú obìnrin 36 lọ. Wọ́n kó ṣàánú gbogbo ara tabari di aṣẹ́wó àwùjọbìlà àwùjọbìlà àwùjọbìlà ọlọ́ṣàánú wọn mọ́ wa mẹ́jọ gara aṣẹ́wó báńkì náà sọ ni ṣùgbọ́n àmọ́ gba báńkì kọjá báńkì àgbàbẹ̀ kọjá hmm. àtìláwọn tó ń jẹ ìbá ọmọ mi tó láì tó ṣiṣẹ́ nígbà yẹn lọ́dọ̀ àwọn sálá tó fi wọ́n rí pé dìnnà haramu ni dìnnà o ẹ̀ṣẹ̀ dìnnà tó fún yẹ sí èlé jíjẹ èlé ẹ̀jẹ̀ rẹ̀ tóbi ju kí ẹ̀ ṣe ṣì náà lọ. Ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ mi ó lẹ́ni tó ṣe zìnà ẹni tó jẹ rìbá rìbá pẹ̀lú obìnrin obìnrin 60 jama ẹwù wa tó wà níbi tí ẹjẹ yìí ẹwù mélòó bó ṣe tó kámẹ́tò wà sẹ́ńtẹ́ rẹ̀ pípọ̀ gbogbo alámọ̀rí bísíǹsì ṣe èlé ni musala muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdá záhàrọ̀ zina wọ́rìbà fi kọ́ríyá ó ní kíbi tó máa ti ń jẹ rìbá tó ti ń jẹ èlé tí ìsìnà bá ti gbalẹ̀ ń bẹ̀ náà fàkọ́dí àhàlù bí àfọ́síhìm àbábọ̀mọ́ wọ́n ti sọ ara wọn fa ìyá ọlọ́run Jamaa, ẹ sọ fún mi àwọn táwọn wò kọ́ ti láwọn ìlú èkó ṣé ìdìnnà ni ni àbí èlé wọ́n máa ń gbé àwọn òyìnbó kábìtì ka àgbórí nígbà kòrónà ṣẹlẹ̀ wọ́n ní kòrónà ni kòrónà virus jẹ̀mọ́ ìtàn ọmọnìyàn ò lè kòrónà virus láíláí ìbò àgbórí a kà nínú bàbá jì kò ní túmọ̀ ó wà nínú wọn ma ń fojú pa virus nínú biology àyíká wọn ní corona corona virus A kan bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn inú ìwé ni tó lè ta àmọ́ ṣùgbọ́n bàtọ́ náà ń gbé látara ẹ̀jẹ̀ ti kó sí kò tí ò mọ̀ ó di gan gbọ́ afọ́tí gan olówó gan mọ̀ mọ̀ náà wọ́n tún wá parí ọ̀rọ̀ ní èyí pé queen queen of virus òun ni corona tó kún àti pé king rẹ̀ ń bẹ lọ́dọ̀ náà wọ́n kú sànù wà. àti ìbọ̀dí bíi corona wọ́n ní kan omicron kọ́lọ̀ kú sànù wà jẹ̀mọ́ gbogbo àwọn kan wọ̀nyí ẹ̀ṣẹ̀ ní máa bí ẹ̀ṣẹ̀ ìlú amẹ́ríkà láwọn ìlú tó jẹ́ ìbádìí láyé ìlú amẹ́ríkà ni bẹ́ẹ̀ làwọn ìlú yókù náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlú nàìjíríà wà náà rí bá ooo. wọ́n lùtùlẹ̀ tó ọlọ́mọbi tó bẹ̀rẹ̀ sí wa tọ́lọ̀ bá ń sọ ibi òun ó bá àwọn èèyàn jagun lórí ọ̀rọ̀ rìbá káwàrò bẹ́ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ mọ̀ wọ́n àgbébọ̀dá ní báńkọ́ kúìnì náà ní kòrónà ó ní rìbá tó ní rìbá ń jẹ gbọ́dọ̀ bó ń pọ̀ lọ́dọ̀ òun ló mọ̀ náà ní yẹn ní pé kò ní tó kò ní yó gbọ́dọ̀ ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn onírìbá èyó láti gbọ́dọ̀ jìnà sí nǹkan pè nígbà ní gbogbo ọ̀nà ọ̀nà ìdìbà lágbọ́dọ̀ jìnà sí jama ilé ìdíkílẹ̀ ìfọ̀bá ìdìbà ìfàbùlù ìdìbà nàfíà ìdìbà ìfàbùlù àwọn ọmọ mẹ́ta yà gbọ́dọ̀ mọ̀ dáadáa tọ́ sábà tí wọ́n mọ̀ ìdá àti mọ̀ tíọ́rì nìyẹn nígbà tó bá mo tẹ́rì ní pé in modern world ilé ayé tá ń lò lọ yìí wọ́n ti modernize ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa tó ti yé wọ́n ti pààrọ̀ orúkọ wọn wọ́n mọ̀ pé yìí mùsùlùmí ẹ̀ẹ̀kí fẹ́ gbọ́ rìbá ẹ̀ẹ̀kí fẹ́ gbọ́ zìnà ẹ̀ẹ̀kí fẹ́ gbọ́ ṣíríkù wọ́n wá pè láwọn orúkọ mi fẹ́ẹ̀mọ̀ wọ́n ti yé mara kàmọ́gbàgbé arábẹ́ni sọ fún wa sallallahu alaihi wasallam nípa ọtí ó láti kan bọ̀ wá àwọn èèyàn kan ó mọ̀ pé ọtí hámúrù wọ́n mọ̀ pé lórúkọ tẹ́ ẹ̀ mọ́ ó ní ẹgbọ́n o gbogbo tó bá ti ń àkàrà tó bá ti ń jẹ́ ká ń rìnà òun lọ sí wọn bá pè lóko fanta wọn bá pè lóko tó dáa tó ní náà ibi tí mo sì challenge wa nìyẹn ní mọ́ra wọn níbi torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bísíǹnẹ́sì ìwà tó dájú pé rìbá òun ló pinlẹ̀ àmọ́ òní mọ̀ ẹ lè rí bọ́nú lórí bísínẹ́sì yóò rìbá bísínẹ́sì ẹ lè rí búrẹ́dì bẹ́ẹ̀rì ẹ sàn án ó dàbí ọ̀rọ̀ kí ní halali halali halali ni mọ́ ṣe búrẹ́dì wọ́n kọ halali sí mọ́ ṣe kíní kan halali ẹ sọ fún mi halali wo ló yẹ ká tó kọ sára ẹja sàndínì náà ní halali sábàbí ní inú mẹ́tàtù òkú ẹja halali ni ààyè rẹ̀ ń kọ́ halali ni ṣùgbọ́n wọ́n pàà mùsùlùmí àwọn àáfà halal halal halal wọ́n wá sí pandis wọn tó ń pè ní halali àti ẹ̀dídà halali ẹ bá gbé àjẹ wọ́n ní màmí wọ̀ta kan bẹ nínú omi ẹ pa fún wa àjẹ kò bá jẹ èèyàn gbogbo tí bá ń bẹ nínú odò halali ni fún mùsùlùmí ṣùgbọ́n wọ́n fẹ́ tí ìjàwá mùsùlùmí fẹ́ tí ìwà wọ́n wá fi halal halal halal halal halal láti fún ara ẹ má dàrú àmọ̀tò tó dé ẹran nugbó àmọ̀tò tó dé ga so ẹ má gbọ́ pé kìíní ẹjọ́ kí ní bẹ aláàlú wo ló ń bẹ jẹ́ kọ́tọ́ra búrẹ́dì yìí tó wọ́n fẹ́ ipò ẹ̀yin mùsùlùmí gbólóhùn yẹn nìyí ó tóbi lẹ́nu yìí àmọ́ wa náà wà ní tìyí ò ṣe so ọ̀pọ̀lọpọ̀ àwọn bísínẹ́sì lásìkò yìí wọ́n gbé àwọn míì sábẹ́ kí ni adẹ́ rìbá ṣùgbọ́n wọ́n nípe ní rìbá fún yín tẹ́tíyé wọ́n lè ní kò sí ujúrì ń bẹ tọ́ bá ní kò sí ujúrì ń bẹ má sì torí pé definition ushuri lọ́dọ̀ àwọn lọ́dọ̀ wọn kò kó bá kò kó bá ìdí ìsìlámù ń pè ní rìbá wọ́n ní kò sí interest níbẹ̀ wọ́n ní non interest banking ìdí dáhùn wí nìyẹn wọ́n láti alhamdulilah sí láwọn bank kan nísìnyí pé non interest banking ni wọ́n tí wọ́n ló tí wọ́n ló non interest company tí wọ́n ló non interest cooperative tí wọ́n ló non interest lẹ́pẹ́ so ìdí ìsìlámù ń pè ní rìbá ó ju interest lọ. No ó ń wáyà jù tó pè ní interest lọ tó dẹ̀ láàrú tó lóṣù wá ó àtàlẹ́ tó ti tá a bá ti rí ìròyìn tó jọ rìbá nínú business yẹn nìyí jẹ̀mọ́ wọn bá pè ní Islamic bank Islamic finance Islamic business Islamic cooperative jìnnà sí afọlá àpẹẹrẹ máa fọlá àpẹẹrẹ tó súnmọ́ abu abu abdulsalam sí àpẹẹrẹ ní o dáwọ́pẹ́ nìkan kan ẹ̀ẹ́ ọkọ̀ má pẹ̀lẹ́ kan wá ní ilẹ̀ nìkan sẹ́yìn ok ká lo bùtọ́lá máa ń lo Abdullahi Abdulrahman máa má pẹ̀lẹ́ wá ok ẹnìkan tó ń jẹ́ Abdullahi Abdulrahman àbáfáàlù sunan ó wá ní pos pos coffee ó wá pè ní àsálá pos tó ti àdúgbò ní àsálàfíà pos tẹ́ẹ̀pẹ́ yóò sáwá ti bẹ́ẹ̀ ooo àwọn tí wá lé lé ìgbà adẹ̀rí john pos ẹgbẹ́ àdé lọ́bẹ̀ ṣé nígbà tó wá pè tán àti apos ní tó wá dà lálì náà bẹ́ẹ̀ kọ́ ṣèlúyé lára bísínẹ́sì tá a gbọ́dọ̀ sá fún oní bísínẹ́sì ti pos bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹni tó fẹ́ ṣe pos èròjà wo ló fẹ́ lò ṣé èròjà sí rìbá wọ̀ ló fẹ́ lò ní àbí kìí ṣe èròjà rìbá àti kẹ́kọ̀ọ́ di lẹ́bù kan nísìn ìdókòó ní káwà interactive so èròjà rìbá àti mọ́ owó gold àti àwọn foodstuff táàmọ́ ń ké táàmọ́ mẹ́jọ tó fi yé ẹgbẹ́ establish the company or center or office or shop kí instrument wo ló fẹ́ lò item wo ló fẹ́ lò ṣé item rìbá ni àbí kì í ṣe item rìbá náà item rìbá tí ẹ yàtọ̀ sí ẹni tó ń taṣọ tí ẹni tó ń taṣọ item rìbá kọ́ ni ti tiẹ̀ tó ráṣọ kò sí nínú èròjà rìbá bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ta irin ẹni tó ń ta ike ẹni tó ń ta iyẹ̀pẹ̀ ẹni tó ń ta omi àwọn eléyìí kì í ṣe èròjà rìbá ṣùgbọ́n ẹni tó fẹ́ establish the POS office item rìbá ló fẹ́ lò àbí òun náà ní kí ni owó káwá gbé òfin tó de owó kágbélé tó lè dà kọ́kọ́ kò ní pé owó la fi máa ń ṣe amọ́fowó ṣe kọ́rídù àbí àmọ́ yáyàn lówó tá a bá yáyàn lówó sí àlè gbẹ̀lé àlè gbẹ̀lé ẹlẹ́ẹ̀kejì owó a máa fi ṣe pàṣípààrọ̀ àbí ta bá ti pàṣípààrọ̀ owó tó gbọ́dọ̀ jura wọn lọ tó bá jẹ́ ìran kan náà ẹlẹ́ẹ̀kẹta a máa ń fowó rẹ̀yàn níṣẹ́ àbí ta bá fowó rẹ̀yàn níṣẹ́ sẹ́niyàn lè béèrè owó iṣẹ́ títí àbí kò lè béèrè ó lè béèrè pos pátápátá operation fẹ̀ mẹ́ta yìí náà ni operation fẹ̀ kò ju mẹ́ta yìí lọ tó jẹ́ pé mo lówó nínú káàdì mi atm káàdì mi mo lówó nínú ẹ̀ mo wá lọ sí pos office òun náà ti ń dúró de irú wa tó ló ti kówó pamọ́ àbí ó fẹ́ ṣe kí ni ó fẹ́ ṣe business náà gbàtẹ́gùn wá débẹ̀ mo wá ní kó gba káàdì kó fún mi ní káàsì ten thousand kó yọ ten thousand yẹn nínú àkáǹtì mi jẹ̀mọ́ àti láti yẹn a exchange bí ẹ̀ bá exchange tó máa ń lé ẹ́ ẹni bá ní ẹni tó bá tó bá bọ́ ọ̀wọ́ tó ní pos office ten thousand tó fẹ́ nìyẹn náà ló yọ lákàntì ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ tó bá fi lè yọ wọ́n náírà owó èrè e, ṣe ní ó ti jẹ́ rìbá ṣùgbọ́n ẹni tó wá bẹ́ẹ̀ yìí àkáǹtì ẹ̀ instrument tó ń lò báńkì máa gba service charge lọ́wọ́ ìpìlẹ̀ tó ní pos office now service charge yẹn nìyí ìsìláàmù ò fẹ́ kí ìwọ náà wá dàrú wọ́n fẹ́ kó o bá lọ́wọ́ ẹni yẹn àyàfi tó bá wù ẹ́ lókun so ẹni tó wá bẹ́ẹ̀ tó mú káàdì wá o lè káàdì ẹ̀ o lè gba service charge lọ́wọ́ ẹ̀ ẹ̀ lè gba service charge one hundred naira tó fi yé kì í profit ó gbọ́dọ̀ make profit rárá wọn ok èlé lẹ́gbà ten thousand ah, wọn gba ten thousand hundred naira hundred naira yẹn ní owó kí ni capital ni kí mọ́tòlù kìdìmà ẹ máa ń tò kì í ṣe profit kọ́ kì í ṣe wo pure water jẹ̀mọ́ bàbá dúró délé ìjà òkun ọ̀fíìsì a lè òkun ọ̀fíìsì ẹlẹ́kejì alákọ̀ọ́ni ẹlẹ́kejì ẹ̀rì kó lè bọ́ sípò exchange àbí nígbà míì o lè bọ́ sípò kọ́rùnù òní pé nígbà tó lọ́bẹ́ nìyẹn lọ́bẹ́ nìyẹn ẹni ẹ̀rọ akọ́wá kó káàsì fún ẹ náà wọ́n ti gba káàsì ti tiẹ̀ lọ́wọ́ ó ti bọ́ sípò pé ó yá ẹ lówó ṣùgbọ́n owó tó yá ẹ ẹsẹ̀kẹsẹ̀ náà ló fẹ́ san padà fún ọ pẹ̀lú káàdì ti tiẹ̀ so irú yẹn tí network problem bá wà tó bí yé o lè mú káàdì dání kó o mọ tíráyẹ̀ kó o sì mọ lọ sí tiẹ̀ torí pé ó bọ́ sípò kọ́rídù tó bí yé ó yẹ ten thousand naira ni unlike àkọ́kọ́ tí network bá wà o gbọ́dọ̀ kúrò níwájú ẹ̀ ọ̀ǹtì tó bá tó rí owó yẹn yọ nínú àkáǹtì ẹ̀ torí exchange ni now ẹlẹ́ẹ̀kejì yìí náà nìyí tó bọ́ sípò pé ó yẹ ẹ lówó kò lẹ́tọ̀ọ́ láti lè yọjú déédéé iye tí ẹni yẹn iye tó kúlẹ̀ lọ́wọ́ lọ èyí ló kúlẹ̀ lọ́wọ́ ten thousand naira tí ó bá ti yọ yóò yọ ten thousand naira kò gbọ́dọ̀ yọ ten thousand one naira àyàfi service charge tí ò ní déédéé bí i hundred naira lọ any amount tó túmọ̀ pé ẹnipí rẹ kò sí lè méjì èrè lórí business tó gbé kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹnìkan wá òun kó káàkì dání ó kó owó tiẹ̀ dání ó fẹ́ lo pos operator gbogbo òun sẹ́ndì káàkì tó wà lọ́wọ́ òun sí àkáǹtì kan bóyá ọmọ ẹ wà ní yunifásitì wà ní ten thousand naira nìyí ẹjọ́ ẹ bá mi sẹ́ndì ẹ̀ sí ọmọ mi tó wà ní yunifásitì àkáǹtì ẹ̀rù yìí ẹ̀ẹ́ pos man ó free láti charge any amount lórí ẹ̀ torí pé oore ẹni yẹn ṣẹ́ ni ẹni tá a bá sì ránṣẹ́ sí lè yí àmọ́ gbowó ṣẹ́ tó ti yé tó ó lè pe yàn Abdullahi wáyé báyìí jọgbà máa kó ìlọ sí báńkì tó máa ń sèbẹ̀ sí àkáǹtì àkáǹtì mi àbáǹtì ọmọ mi wọn ni ah ẹjọ́ ẹfẹ́ mi sẹ́lẹ̀ lẹ́yìn náà tó ẹ máa èmi ó gbowó jẹ́ o workmanship mi kọ́ èyí fẹ́ gbà five thousand àà ah, ah. mo ló bá mi sẹ́lẹ̀ two thousand ó béèrè five thousand ìṣọ́ àti bá dènà tó wù mí nìyẹn o ọ̀lẹ́ ìdílé yẹn Islam kò jẹ̀bi kò jẹ̀bi ìwọ ni kò wá kọ́sọ́mà ni ó wẹ̀ lómi ọ̀gá ọmọ yóò jẹ́ láàánú because service tó ń fẹ́ ṣe fún ẹ òun náà fẹ́ tààrí ó sì lọ́bẹ̀ ní islam bẹ̀ tó di so operation mẹ́ta ló ń lọ ní pos sọ́rẹ́kù ìyẹn náà ní transfer yes ìfẹ́fẹ́ náà ni àbẹ́ni tó mú káàdì dání ló lọ bá pos man pé ok ẹgbà ẹ bá ń yọ ten thousand nínú ẹ ẹ bá ń fún sákàtì ẹlòmíì tó ti yé wọ́n lè gbowó iṣẹ́ sẹ́ni ọ̀rọ̀ pos ó dàrú mẹ́lẹ́nu lọ́wọ́ ó dìkan náà wà fádàdà fádàdà lè nìyẹ mo gbọ́ ọdíò wọ́n gbọ́ ọdíò kan kan lọ́rọ̀ pos láti béèrè béèrè tábà ṣe communication tábà bára wá sọ̀rọ̀ nǹkan tó mọ́ rọrùn dáadáa á tún wáyé jáde pé àfáà ẹ̀ fèsì tó lé lórí gbọ́ ah, ní pos kò kankan bẹ́ẹ̀

mo ní n tó ń lọ nínú pos nǹkan mẹ́ta ni ṣọ́ọ̀tù kọ́ọ̀dù àti ìjára wàkálà wàkálà tó ń lọ nìyẹn nǹkan mẹ́ta yìí ló lọ. onínúnúnú oníbẹ̀kọ̀ oníbẹ̀kọ̀ oníbẹ̀kọ̀ oní ìrọ pé wípé owó ẹni ẹ̀ náà ni pé pèsè kò sí lè mẹ́ pé èmi lèmi lo gbólóhùn yẹn fún ara mi èmi lèmi lo gbólóhùn sọ́ọ̀rì ṣe àwọn tó ń ṣe pos wọn lo gbólóhùn exchange wọn ilé gbólóhùn bọ́rọ̀ ẹ̀ lẹ́ndì wọn ni àwùjọ ọ̀rọ̀ fífi wo ewó báyìí pápá jùlọ agbọ́ni muamalat agbọ́ni muamalat orúkọ tí wọ́n pè nǹkan kọ́ láti máa wò ó tẹ̀tì bí kóòtù wọn bá ṣe operation lálò àwọn oníwà ara ah, kò níbẹ̀ oníwà ó kà pa fóònù mo wá pé pé pé pé pé pé ẹni yàn gbé kóòtù àmọ́ kó tó di pé ó pa fóònù mo á bẹ̀rẹ̀ lọ síbi báǹkì mo ní ẹwọ báǹkì nísìnyí báǹkì à ń kówó dọ́là tó pamọ́ ni mo nílò òògùn báńkì ìdílé ìfowópamọ́ wọ́n parọ́ fún wa ní pé báńkì ilé ìfowópamọ́ irọ́ o ibi à ń yá báńkì lówó ni àfowópamọ́ sí báńkì ó ní ara tí mo sọ bẹ́ẹ̀ fún àfowópamọ́ ni mo lówó ní báńkì pamọ́ yìí sánú àti wọ́n lo àti wọ́n lo ó ní wọ́n lo àwọn ní wọ́n lámà náà kóhùn wọ́n lámà náà kó ẹ̀yin náà mọ̀ kó dára kó síbẹ̀ wọ́n lò ó tó fi yé ẹ tó bá ní savings ní bank ìtumọ̀ ẹni pé lending you are lending the bank your money oh àyè save owó sí bank because tó bá ti ta save owó wàdá ẹ nínú ṣẹ̀dá ìsìlámù ibi tẹ́ bá save owó sí ẹni tẹ́ save owó sọ́dọ̀ rẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti débi owó yẹn kò má mọ̀ kú lọ kò gbọdọ̀ débẹ̀ bó lè bá ti wọlé tó bá kó lọ ìwọ náà lẹ́tọ̀ọ́ láti gbà padà tí àwọn ọmọ rẹ̀ bàtí máa rọ́bù báńkì ẹ̀rí gbówó ìgbàdà ẹ́ ẹgbẹ̀gbàdà bẹ́ẹ̀ni ẹ̀yìn láti mọ̀ wípé tẹ́bá kó lọ sí báńkì gbókè owó nìyí ẹfẹ́ sí ìpẹ̀rí báńkì ẹni tí wọ́n kówó yẹn fún orí lẹ́sẹ̀sì lẹ́yìn yìí káyílẹ̀ mọ́ ẹ̀yìn náà mọ̀ náà so báńkì àṣẹ́fowó sí báńkì ayá báńkì lówó ni ọlá ipá wa ń yá wọn lówó òun ló fà á sọ́mọ́ fún wa ní interest lórí ẹ̀ láti gbọ́dọ̀ gbà àfáà ìjájà rí sọlẹ̀ náà ní no torí bẹ́ẹ̀ pé báńkì àwọn ṣe kò sílẹ̀ máa ń pé ẹni yìí ìwọ̀nba díẹ̀ ló mọ̀ nípa ọ̀rọ̀ finance tech nínú Islam ó tún wá pàkó lábá pépépépépépé ọ̀rọ̀ pí ọ̀yẹ̀ ìkànnì tó tilẹ̀ ìdí so ó rẹ̀ bẹ́ẹ̀ bí ẹni tó gbé àpò gàrí kalẹ̀ wípé ó kẹ́ o bẹ́ẹ̀ nìkan bá ti wá tó bá nídìí agolo mílíkì gàrí ìdíkà gàrí òun mọ̀ ọ́ lórí ẹni ẹni yìí ó fẹ́ fi ṣòwò ní títí ó fẹ́ fi ṣòwò so àwọn àfi òfin tó de èròjà nìbá á fi mọ̀ bẹ́ẹ̀ nìkan máa gbé dèdíkà gàrí sí ẹ wa ó fẹ́ fi gba gàrí jà dèdíkà gàrí sí tiẹ̀ kò gbọ́dọ̀ jura wọn lọ torí pé gàrí gàrí jẹ́ ìkùn bá lókùúta ìkùn bá lè ṣúgà gàrí gàrí jẹ́ lọ́dọ̀ lọ so business ti rẹ̀ lára ọ̀rọ̀ díẹ̀ nìyẹn lára àwọn business ní tẹ́lẹ̀tẹ́ tó pinlẹ̀ rẹ̀ òun náà lè rìbá tẹ́ ẹ máa tí credit yìí bá tán tó bá tán wọ́n á sẹ́ni yìí message wọ́n á ní kí ni ok kóòtù rẹ̀ network ó ní ẹ ẹ̀ẹ́dẹ̀ ó ní pé wọ́n á ní kẹ́ yáwó rìbá wọ̀ rìbá wò torí pé iṣẹ́ yá ẹ ti fi ìlédà padà wọ́n á yá yín ní eighty naira ẹ̀yin ó san ẹ̀ẹ́dẹ́gbẹ̀mọ́ yàrá tó mọ́júmọ́ yàrá nù ẹ̀yin ó san hundred naira ìbálùwọ̀ tó bá rí mẹ́rin máa ń ya credit lọ́dọ̀ so any time wọn bá lu any time. tí túmọ̀ sí pé ẹ̀ yáwó lókùnbà tí ọkùnrin ẹ̀ ti tún ṣe pẹ̀lú kíni ǹjẹ́ ǹtí ẹgbà lọ́wọ́ wọn lè fẹ́ dá padà tó sì tún jura wọn lọ ó ti bọ́ sípò nìyẹn nínú Islam atm káàdì kẹ́rẹ́dìtì eh, àwọn credit card àwọn debit card ọ̀nà méjì ni wọ́n èyí tó kọ́mọ̀ tá a máa ń lò ní nàìjíríà debit card yẹn ni pé ó mówó sí òòlò òní wá fún ẹ ní dtb first bank àwọn báńkì yẹn tó máa fún ẹ nìyẹn ẹ̀sìn yẹn tó bá lówó mẹ́ tó bá lọ sí atm tó ní kó fún ẹ lówó kódà tó bá sọ fún ẹ tó bá gbọ́ yóò sọ fún ẹ you don't have credit no call wa kò lówó mẹ́rin torí pé debit ni tó fi yé èyí pé káàdì yẹn ni wọ́n ṣe fún pé owó gbọ́dọ̀ máa wà ń bẹ̀ nígbàkúgbà tó bá fẹ́ lò àmọ́ owó tó wà bẹ́ẹ̀ yẹn nìyí ìgbà tó bá fẹ́ gbé o fẹ́ fi rajà tó lọ sí shoprite wá fún wọn àwọn debit wọ́n máa yọ owó yẹn bẹ́ẹ̀.

báńkì máa fún ẹ tó bá lówó lórí ẹ tó bá ti lọ́ra tó fẹ́ràn ṣe káàdì ilẹ̀ báńkì máa yẹ lówó ẹgbẹ́ mi báńkì máa yẹ lówó ó lówó lórí ẹ o yẹ automatically báńkì máa yẹ lówó wá débi tó ti fẹ́ sanwó wá fún wọn a ní you don't have any credit wá kàn tẹ́kó tẹ́kó dubai wá kàn wọlé ní báńkì máa yẹ lówó owó tí báńkì yẹ ẹ̀yẹ báǹkì báǹkì ìṣàláàánú ẹnì kankan ẹbí èlé ló gbé báǹkì dúró ẹ bá fi lè yọ èlé kúrò ní báǹkì báǹkì mọ owó wàláì ló ṣe wó nìyẹn so tó bá yẹ ní one thousand ó ti ní iye percentage ó lè ní ten percent iye tó yá wà á dàgbára wọ́n yẹ ní one thousand sọ one thousand naira tó tiye one thousand sọ tó máa pè lébi máa pè lébi eleven thousand naira so irú káàdì díẹ̀ haramu ni fún mùsùlùmí àìlò àfi tó bá mọ̀ pé o ò ní jẹ́ kówó rẹ̀ gbẹ̀ẹ́ nínú rẹ̀ tó sì torí bí wọ́n ló kọ̀sẹ̀ so èlé ó ti wọ̀ wọ́n yẹ ẹ lówó ni wọ́n á yẹ ẹ lówó ṣùgbọ́n gbà tí wọ́n bá dá a padà ó ti níye certain commission tí wọ́n á fi ṣe fún wọn tó dẹ̀ ju service charge lọ. Because ordinarily, the government something that is not where any kubada. Most because they hire the money to ya, they hire the site. So service are very best. Àbí, mo wá bá òsán sọ pé wọ́n yá mi lówó, wọ́n wá ní àwọn olówó lé o, àwọn lọ sí ATM láti lọ withdraw owó o, wọ́n á dẹ̀ gun ọ̀kadà lọ ọ̀kadà bọ̀, fifty naira fifty naira bọ̀, èlò hundred naira. Tí bá bá wọn naira. tún wá lọ́pọ̀ service charge nìyẹn ṣùgbọ́n àwọn tó ń sáfẹ́ service charge tí wọ́n ń gbèlé the higher the money the higher the service charge wọ́n ti máa ṣe nìyẹn so irú àwọn káàdì bẹ́ẹ̀ àyèlò lára àwọn káàdì tí rí ìbáwọ́ owó nìyẹn lára òun náà ni jẹ̀mọ̀ ẹ̀yà tó lè mọ́ wọ́n sọ̀fì cooperative society Islam ò gbógun ti cooperative cooperation in fact ìpìlẹ̀ náà ní cooperation àtàáwòlò ká cooperate lára ara wa ká wa lò ìsìláàmù ti ìsìláàmù fẹ́ nìyí ok àwa ń dájọ́ abẹ́ bíi àwa mélòó àwa ten naira lóṣooṣù tó túmọ̀ sí pé after 10 months àjọ máa close àbí now ìbéèrè wa lélẹ́yìn ẹni tí ẹni tó kọ́kọ́ dá ẹni tó kọ́kọ́ kú ẹgbọ́n ẹni tó kọ́kọ́ kú òun ti ẹ̀ òun yáwó sẹ́gbọ́n lóye àwọn mẹ́wàá là ń dá jọ èlò là ń dá ten thousand èmi wà lẹ́ni àkọ́kọ́ èmi kó èlò hundred thousand kẹrí ten thousand nínú ẹ̀ ní ti tèmi ninety yòókù mo yá a ni àbí tó bá wá di next month tí ò bá rọ̀ mí lọ́rùn láti já ten thousand ẹ gbọ́dọ̀ penalize mi àkùsàn ah, ẹ̀ka gbàyídà ẹ má bínú omi pọ̀ ọjọ́ kan ní àmọ́ ilé ìrírí wọlé àìsàn alákọ̀ọ́jẹ́ ah, gbàgbà ni ó dáa ẹ̀dùn òkúta náà ẹ ti gbèsè tẹ́bàtí dúró tàbí tó bìí rúrú náà lóṣù yẹ ẹ̀dí gèlè tẹ́bàtí ní ókè ó ẹmọ́dọ̀ síta ẹ̀sùn àfẹ́nájì èlò sábọ́dẹ̀ náírà ẹ̀dún gèlè tó ní pé tó wà láàrin náà ti yí kọ́rídù ni kò yé tó ẹjá mi náà ti sábẹ́ náírà ni bí wàá rí dápadà ẹwà iṣẹ́ nígbà tí ìṣàwọn lọ́rùbáwá náà àbí sáwọn ọmọ fi kún sáǹtọ́ mi yé tó tó yẹ́ ewu